ìgbàlagbọ́ máa jẹ́. adẹ̀sọ bí ìmọ̀rírí àgbà ó ṣe tó nínú ẹ̀sìn tó bẹ́ẹ̀ gẹ́ tí èsì hadithi kan tí èsì méjì sí mẹ́ta àlàyẹ̀wò níjẹjọ kánẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam ó ń sọ níbẹ̀ yìí pé ìsara mọ ní pé kò sí lórí ìlànà ẹ wa ìlànà ẹnu àmẹ́bí ń wa. ọmọdé tí ò bá pàǹgbà lé àti àgbàlagbà tí ò bá sànù ọmọdé. àwọn àhàdìsì yìí pọ̀ ebi ogun ọlẹ́ wọn lẹ́sìn lálẹ́ àti àwọn ìmúlẹ̀ dáadáa. títẹ̀síwájú lábẹ́ mímọ àgbàlagbà gbalẹ́ nìyí kádẹ́mọ̀. òun náà látún fi bọ́ sínú ẹnu ọ̀nà àbáwọlé mi. ọbẹ̀ sọ fún wa pé báàbù taswidil akabir. ojú ọ̀nà ti ń sọ nípa pé kí a fi àgbàlagbà sí olùdarí. ráwọn kẹkẹ ń bẹ lára àgbà tí ò sí lára ọmọdé ẹrẹ fífi àgbàlagbà sí kíni o olùdarí ẹnu ọ̀nà àbáwọlé yòó náà ní ẹnu ọ̀nà ọgọ́rùn-ún àti mẹ́tàdínní àádọ́rin one sixty seven nìbáàbò tẹ̀síwìdì àkàbírí ojú ọ̀nà ti ń sọ nípa ìfi àgbàlagbà sí kíni o. الدار انك عبد صلاح وسو وني حدثنا عمرو بن مرزوق حدثنا عمرو بن مرزوق قال حدثنا شعبة عن قتادة سمين مطرفة عن حكيم بن قيس بن عاصم عن أباه أوصى عند موته بنيه فقال اتقوا الله فتوجدوا أكباركم أكباركم أكباركم فإن القوم إذا زودوا أشبارهم خلقوا أباهم وإذا زودوا أشجارهم أجرامهم ذلك في أنفائهم وعليكم بالمال والصناع والسماع فإنه من منبهة الكريم ويستغنى به عن الغريب وإياكم ومسألة الناس فإنها من أخر قتل العلوم وإذا مت وإذا مت ولا تنحوا ولا تنوحوا فإن فإنه لم ينح على رسول الله صلى الله عليه وسلم وإذا مت فاستنوني بأرض لا يشعر لكم بكعبته الوارث فإن كنت أضافيه أضافيه الجاهلية. حديث ناني حديث يضر متى mọ́kànléní ọgọ́ta three sixty one wọ́n ní haddathana amúrú bùnú mọ̀rọ̀dọ́ amúrú mọ̀rọ̀dọ́ haddathana ọba wa sọ̀rọ̀ ó ní ṣọ́nba wí hadithi fún ọwọ́ alátọ́tọ̀ ọ̀dáadáa kọ̀tàdà náà wà ní mọ̀gbọ́ mọ̀tọ́pì sani tíyẹn náà gbọ́ ìwà alátọ́tọ̀ hakim bùnú kọ́yé ó ní bàbá òun ó sàsọ́ọ́lẹ̀ ọ̀yìn dàmọ́ ti ṣe ìbáni ó ké sáwọn ọmọ rẹ̀ ó wá sàsọ́ọ́lẹ̀ fún wọn nígbà tí ń kú lọ ẹni pé ńgbà tó ti rójú ìjà ńlá ta pé àyẹ̀sìn tó sí ọ̀lọ́ yìí ọlọ́run lọ́mọ ibi tó lè yọrí ó wá sàsọ́ọ́lẹ̀ kí làsọ́ọ́lẹ̀ náà tọ́tọ́ ọ ọ̀nìtàn ìtẹ̀kùlọ́hà ẹ̀yin ọmọ mi o àwọn náà dáhùn ìdí ẹbẹ̀rẹ̀ ọlọ́run o wọ́n sáwùwédó àkìbárọ̀ tẹ́ ẹ bá fẹ́ yin aṣáájú ẹni ọba dàgbà láàrin yín ni kẹfì aṣáájú o fa innal nítorí pé ìjọ nìyí ìdá sáwùwádó àkìbárọ̀ hàn tí wọ́n bá fi àgbà tí wọ́n bá fi ṣe kíni o tí wọ́n bá fi ṣe olórí wọn. kálàfù abáàmù ajá wípé bàbá wọn ni wọ́n ti fi sàrólé ọlọ́run lórílẹ̀. wàyídà sáwùwádùú àtùkárọ̀ tọ́ba ti pọ́ ọmọ kékeré òun lọ́ lọ́ọ́ ṣe kíni o ni wọ́n lọ́ọ́ ṣe kíni o ni wọ́n lọ́ọ́ fi ṣe olórí wọn azọrọ bi him zaalika fi akifa ihim. wọn bójú rí náà ilé yẹn o fi akifa ihim nípa pẹlẹgbẹ làwọn jọ jẹ. èyí dọba lọdọba níbi àtẹwà nù ẹgbẹ tí. gbani wa ńkọ́ àjọ wa nù ẹgbẹ ni àgbá ní í ṣe o wàyídà sáwọ́dù àkùbọ̀rọ̀ tí wọ́n bá fi ọmọdé àárín wọn sí aṣáájú azọrọ bíi himdali ìyẹn á jẹ́ kó fojú rémẹ̀ rẹ̀ ẹ́ sí àkìfà ìhìm nípa kó wà nù akẹgbẹ́ wọn àmùtálù ní àkìfà yẹn bẹ́ẹ̀ ni kó fò tọ́wọ́ àná sátìlì ikhlas wọn làm yẹ kó ńlá kó fún wọn ahad jámù rẹ̀ náà ní kí ni àkìfà tíyẹn ìyá ni àmùtálù tájọ jẹ́ akẹgbẹ́ wọn àfojú rí náà eléyẹn sí ẹ̀kífẹ́ ìhìm nípa pé akẹgbẹ́ wọn ní sí. alọ́gbé ẹ́ kálọ̀ pé gómìnà àjíṣe rí bùlọ́ pé gómìnà ọlọ́rọ̀ mi ni. wọ́n bá bàbá àwọn pé bàbá àgbà bẹ́ẹ̀ ni ẹ wo bí irú aláṣẹ tí wọ́n yàn Nàìjíríà ní sí. tó mẹ́wàá lọ pé àgbàlagbà bàbá bàbá bàbá ní kálukú wí orí pàgbà wàyídà sáwẹ́dù àsùgọ́rọ̀ hùm tí wọ́n bá fi kékeré wọn tó máa fi ṣe kíni wọn tó máa fi sọ lórí ẹ̀sìtẹ̀rẹ̀ àbíyè dàlíkà fi àkìfà ìhì wọn àfojú rí nàrẹ̀ o nítorí pé wà nínú kíni o ọjẹ́ yàní ọjà kẹgbẹ́ wọn. afáàyàn tó wá ń tún àsọ́lẹ̀ rẹ̀ yẹn wọ́n tẹ̀síwájú náà àsọ́lẹ̀ rẹ̀ ẹ̀rí pé kan rẹ̀ nìyẹn. ọ ṣàlàyé ohun tó fi ní kí wọ́n má gbàjọ lórí kí wọ́n má lọ ọmọdé ọ sọ láì fi tọ́wà ń bí ọmọdé. ó tún wá ń sọ wípé wa alaykum bil mali wa sina'i ọdọwọ yín o nípa dúkìá dúkìá mo dábìrì pé ẹ̀sìn wa yìí ẹ̀sìn dáadáa ẹ̀sìn ni. ó sàkólé kan ọbẹ̀ kówó jọ bóò ló sì kówó jọ ẹ̀rí fáyà náà sọ pé ibtaghi fima ataka Allahu ad-dara al-akhirah wa la tansa nasibaka min ad-dunya mọtọlọmọ bá fún ẹ fi wọrùn ṣùgbọ́n wọn gbàgbé òfin ẹ láyé tó fẹ́ kówó ni ọyà kówó jọ mọkànjọ ní halal wa wọn ti wá di ìbò lójú ọfẹ yanni ahalallahu alibaya ẹtí tọ́ pínpín ẹ lórí pọ́ ọbẹ̀ kó jọ ọbẹ̀ kó jọ ẹ̀yà kó jọ mọ́jọ́ jálá ẹ̀. tọ́ ọ bá tún wá kó jọ tán ẹ̀sìn bá tún tẹ̀lé ọ káàkiri ẹ wá àwé owó tẹ̀ kó jọ ń gbélé bẹ́ẹ̀ ẹtí gan-an. ẹni pé hadith kan wà yìí pé ṣẹlẹ̀ ńlá ọ̀ṣẹlẹ̀ ńlá ọ̀gbìn dàrú kẹ̀yà mọ́ ọlọ́run ọba àdéga ọlá máa gbé ẹnì kọ̀ọ̀kan ní ìpè bá sọ̀rọ̀ lẹ́yìn sábẹ́ ìnáwó ọbẹ̀ náà wà ní àgbà ọ̀já ẹ̀rí jùmọ̀ kò ní sí láàrin rẹ̀ sọ́lọ́run ọkọjá gbé ìgbédè tọ́lọ́run sọ kò ní tó ń bímọ. inú nǹkan tí wọ́n bí wa àmàlì yìí ṣe màkìtàṣàdà dúkìá rẹ̀ ń bolo ti kó jọ ọ̀fìn máa ń fa pọ̀ gbàdọ́dọ̀ ẹ̀kọ́ jọ náà ń bolo náà àwọn ọlọ́fà aláfà yìí ń bọ̀ sàkọọ́lẹ̀ pé ẹnfẹ́ fi so lórí ẹjọ́ jágbà sọdẹ́dẹ́ bá ti fàgbà so lórí àwọn àgbà yẹn máa wà nípò bàbá yìí ipò bàbá ni wọ́n máa wà àná wà lójú wọn. ẹ sì gbìyànjú pé ọmọ kékeré so lórí o tọrọ ọmọ kékeré máa máa fojú rí nẹ orí pàkẹ́gbẹ́jọ ni wàhálẹ́ kùnbìlmẹ́ ẹ sọ̀rọ̀ ayé ń dúkìá ẹkọ dúkìá jọ bẹ́ẹ̀ bá kójọ lọ́nà halal ẹ bá ti wá kójọ wọn sinaihi sinaihi yaani ikhtiyarihi lọsùn àìlìjẹmí dúkìá dẹ bá ní ẹsẹ sáré láti fi ṣe rere wọn làwọn tọhún yẹn àwọn ẹlẹ́sìn míì wọn ẹsẹ ẹlẹ́sìn kejì o àwọn kan lọ́wọ́ àlọdọ Ọlọ́run ìnẹtí ní àyìndọlọ ìlẹsìn láàmù ẹwúrọ kan náà jẹmẹ lọ́dọ̀ ọhún náà ní kíni ọ ní islam àti àwọn ẹlẹ́sìn kejì wa ẹlẹ́sìn kejì yìí wò ẹyọ kan ni o àti gbogbo aláma ń sọ fún wa nábà àwọn irú ẹ mọ o àwọn sọ pé owó ní ẹ̀ka ìyẹrì òun náà dẹ̀ sí ní gbogbo kíni ọ gbogbo ẹsẹ̀ kòlàfà yìí ti ń sàtọ́lẹ̀ fáwọn ọmọ rẹ̀ yìí ké ọdọ wọ̀nyí nípa dúkìá tẹ́ bá kó tẹ́ bá padà wá tẹ́ rí rí kí sàrámù ní kéèyàn lówó mọ́kànjọ́ ní halal kéèyàn má gbìyàn sùn màpá àwọn èèyàn ń gbé dán kéèyàn má jalè kó má jẹ rìbá kó má fi jàmbá ní ọjọ́ káwọn èèyàn nígbàgbọ́ sí pípọ̀ náà àwọn èèyàn máa ń gbọ́dọ̀ kó oògùn yẹn lọ gbajúmọ̀ púpọ̀ jù ẹnlẹ́ bá tọ́ni àlẹ́ àlẹ́ lọ́wọ́ pé wú fẹ́fẹ́fẹ́ ló ti gbogbo fẹ́ mọ́ra wọn gbogbo ẹ̀ níjọ ọ̀tẹ̀ ń dín náà olóògùn yẹn lọ́pọ̀ jù. tọ́ni aleikum bilmẹ́ẹ̀lì ọ̀dọ̀ wọ yín nípa dúkìá o ẹ bá padà rí dúkìá kọjọ wọn sì náà ìdí ẹsẹ sa dúkìá yẹn lè sọ ní ẹ̀yìn jẹmíìlì láti fi ṣe nǹkan tó ṣe kí ni ohun tó rẹwà fa innahu manbahatun lil karim nítorí wípé dúkìá yẹn yìí máa ń sọ yẹn dàbí yẹn téèyàn bá rí i pé síbi tó rẹwà tó rí i lò síbi tó rẹwà á sọ yẹn dẹni wọ́n yóò sáwọn ẹbí yìí á ní làhìm pẹ̀lú dúkìá yẹn á dẹ̀ rọrọ̀ kó lọ́dọ̀ kí ni àlàhìm àlàhìm wọ́n máa ń tún sí àwọn gbé àwọn yẹn bá ti mọ̀ wípé ẹni yìí onídúkìá ń dẹ̀ fi ń ṣe rere ọ̀dọ̀ ẹni wọ́n ta kìí jí sí nígbà tẹ̀síwẹ́ ni tó ní sí sínú ẹbí mi dáadáa á rọrọ̀ pẹ̀lú dúkìá yẹn á ní ilẹ̀ yìí kó lọ́dọ̀ ilé ìwú ẹni tọ́jà hàn. wá ìyá ẹ wá sọ̀rọ̀ yín o wọ́n mọ̀ sálàtà náà láti máa tọrọ lọ́wọ́ àwọn èèyàn pé ẹ fún mi nítorí gbajúmọ̀ jù lọ́dọ̀ ẹlòmíì ni èké gbogbo gbogbo ilé ayé tiẹ̀ àti kọ́sàkọ́ mo ní òtí ẹni sọ pé wọ́n lẹ́lẹ́rù ni ó gbé níbi tó wù ìyẹn ní àwọn òbí àtẹ̀mí náà yẹ ká lè fún ẹni yìí lọ́wọ́ ẹsẹ̀ débi à ẹsẹ̀ ti kárì ònílẹ̀ òní ẹ̀rìn òní búlọ́ọ̀kù ọwọ́ akẹ́ndínlọ́gbìn yẹn báyìí wọ́n akọ́lé fún mi à káwọn akọ́lé wọn bò wọn lẹ́sìn ìgbà tá a sílé kí wa lọ́sọ́dọ̀ kan náà ọmọ ìyá tọ́lọ́hún léèrè àwọn ọmọdé ọkọ jùlọ wà níbi kílẹ̀ ti sè. àwọn ẹni tó bá yẹ pé wọn ta ti sè á ní ilẹ̀ yìí kàdé lọ́ọ̀tún mẹ́fà tó ń ṣe tó tó jẹ́ ìlú ọ̀fẹ́ ti dáadáa ẹ̀hẹ́n kílẹ̀ tó bí níbẹ̀ ajá ti múlò yẹn ní mọ́kànlá àti yọ̀gbọ̀ búlọ̀kù á ẹ̀rẹ́kọ̀tì kí múlò tán. nítorí àwọn ọba tí ẹ jẹ á jẹ sọ ìwọ ní bá fẹ́ òfin gbogbo ẹ ẹlẹ́mí ní ìdílé ló ń fẹ́ fẹ́ yàwó gbogbo ẹ yàrá máa tójúlé tójúlé káàkiri ẹ ọ̀yàwó ìlú ọ̀rẹ́ ìlú à kí lọ́kàn wá pẹ̀lú ìyàwó rẹ̀ tó fẹ́ sí. wọ́n bá mú ìwé wá kí a máa fi aṣọ káàkiri ìjọ ọ̀sẹ̀ wà ń kára kí ni wọ́n palẹ̀ mọ́ ẹ mọ̀bọ́yá lélẹ̀ yẹn ọgbà ń tiyín o mọ̀bọ́yá fóònù yẹn ọ̀rà ń tiyín o mọ̀ tọ́ba padà wọlé sí àbẹ̀ kan má máa lọ lọ́jọ́ kẹ̀kẹ́ ìbọ́yẹ̀ lẹ́yìn rẹ̀ rẹ̀ ọ̀sẹ̀ yìí o ìbọ́sẹ̀ tí bọ̀ wọ́yẹ̀ lẹ́ra o. ọbẹ̀ sí ìyàwó kílẹ̀ ti ṣe ọmọ mi kẹ́ ọbẹ̀ fẹ́ yàwó ìyàwó sì lọ sùkúù lọ́wọ́ wọ́n bá ní òṣìṣẹ́ àti wọ́n sì fóun ìyàwó ìlà ìmọ̀ ní wọ́n fọ̀n kájà ó parí ìwé rẹ̀ sí lọ káì mọ̀lẹ́gà ni mo fẹ́ sọ fún ọ ó ní ìyàwó dáhùn sáàzẹ ní gbọ̀ngàn gbàlẹ̀ á ní ọlọ́gbàlẹ̀ ọ̀hún ti nílé lóhun ló yàrá kan nínú lọ yàrá méjì ní ọlọ́gbà yàrá méjì ẹ̀wọ̀n pé tọ́ba ti fẹ́yàwó nìkan bẹ táwọn àlejò ìyàwó rẹ̀ ọwọ́ nìkan bẹ tí wọ́n ní ọwá wọ́n bá yọ sáàzì mo ti gbà ẹ̀ níjò wá lọ́rọ̀ ìyàwó yóò tó fún jáma wò pọ̀ ó dàbọ̀ yọ lójú bí ọdún kejì lọ́dún kejì lọ́dún ọdún padà fún ìyàwó kọ́ wá àbíkọ́ má lóró ilé ọ̀rẹ́ fún ṣáàrù azali ẹlẹ́rù ni ó gbé níbi tó wúwo ọgbàlẹ̀ ọ̀fẹ́ fẹ́yàwó ń dàbí mọ̀ fún yẹn fẹ́ fẹ́yàwó ń tó tọ́ nìyẹn kọ́lọ̀ ọgbàlẹ̀ tó tó lé lọ́gbàlẹ̀ tó tó lé náà wọn á tún ra bẹ́ẹ̀ ó sì ra fún òní láti àkọsílẹ̀ ọ̀sẹ̀ kábẹ́ẹ̀tì ó sì ọbẹ̀ lọ́ọ́ bá wọn sí rẹ̀ pé ọ̀rọ̀ àwọn òbí wọn ti tara sọ pé afẹ́kúndé ti táyì àwọn tí lè yí bí àìdé kò káyì wọn lè dá òbí táyì báyìí gbogbo ẹni tí fún wọn ó ṣe nkárà wọn ọ̀rà nkárà fún wọn ọ̀rà bàtà fún ìyàwó rẹ̀. afa ìwà ń kìlọ̀ bá ọmọ rẹ̀ yìí pé wá ìyá kò gbọ́ mọ̀ ní ẹ̀ sọ̀rọ̀ ayé pẹ̀lú màá lọ gbogbo ẹ̀mí ọ̀sọ̀rọ̀ ẹlòmíì ó ọmọ asọ̀rọ̀ yọ tọrọ láyé asọ̀rọ̀ ọ̀rú ìmọ̀ bọ́yá tẹ̀lé ní ikú ti tẹ̀lé ìtàkùnyàn ẹ̀dá àtàkùn mi dé a irú wò ìgbà tí yẹn fẹ́ lọ ra ewé bẹ́ẹ̀ lọ́jà yẹn ó yẹ kí yẹn ra irú mọ́ náà lọ́rùn ní ẹ yẹn pẹ̀lú màá àti nàá min ákèrè rọ́jò. ó nítorí pé ìmọ̀ àtọ̀rọ̀ yẹn òun ní paasi kíkó nǹkan jọ àwọn èèyàn o táwọn èèyàn ti máa ń kọ́rọ̀ jọ lọ́nà ẹ̀bí ọ̀lẹ́sùn òun ní paríparí káàkiri lọ́dọ̀ téèyàn ti máa ń kó nǹkan jọ lọ́nà ẹ̀bí ọ̀dà ó kò lábala bẹ́ẹ̀ ó tún mọ́tò di ọ̀rọ̀ mi ọ̀kẹta ọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ tó kéde mẹ́ta ni wọ́n ní sọ ẹ wá gbọ́ o bí kìíní yìí ṣe ń ṣe yìí ó lè jọ lọ́jọ́ o wàyí dà mí mo bá wá jáde láyé wọlé àtẹnu ẹmí ìgbìnáwó rẹ yìí pé ẹ máa wá wù ẹ máa ké pé tí ta o tí bàjẹ́ o lórí ikú mi mọ̀mọ́ náà kò sígbà yóò tí mo lè kú tí ò nínú yìí yàtọ̀ àwọn bàbá wọn ní ìyẹn dárúgbó rẹ̀ lọ́rùn ìyẹn bẹ̀ jọ lọ. tí ìbá ti rú àwa yìí dájú dájú tó ti máa dábọ̀ ẹni yóò sọ ló ń gbọ́ pé àwa ti dákẹ́ pa ogun kẹfẹ́ pẹ́pẹ́. ọba àti bàbá kẹkùn ọba àti ìyá kẹkùn iná ẹ lọ́wọ́ lọ jù ú ọlọ́wọ́ ọkọ̀ kẹrẹ́ rárẹ̀. àwọn kékeré ti kú àgbà ti kú gbogbo ẹ̀ pátá la ti rí. tó báyọ̀ kì í ti pẹ́ láyé tó ẹ bá máa sá mi lóhùn tí mo bá lọ kò sí kíkú mi má ti kíni kó má dùn yìí. ọ̀lẹ́ tẹnu ọ̀sẹ̀ ẹ má wo ẹ má sọ̀tọ̀ fún wa pé kì í ta kì í bàjẹ́ o lórí ikú mi. onífà ìnáwó lámúyónà àwọn ọ̀sùn olè lọ ìsọ̀mù ọ̀rọ̀. ọmọ mi ni ẹ má wò ó bẹ́ẹ̀ má sọ̀tọ̀ fún sọ̀ngbà mo bá kú tán torí wọn ò nẹ́bí o lọ́bọ̀ wọn ò tẹ́lẹ̀ nẹ́bí o mo tán dẹ̀ ṣe nẹ́bí ìfẹ́kẹ́ ṣe fún mi lọ́dà dáadáa lẹ́ o kádẹ máa bá yọkọ nù hàdí sọlá láti àti àlùmọ́ yìí tó yọ àtúntàn fi ìmọ̀ ní àlẹ́ òkú wọn jẹ níyà nínú sàárè rẹ̀ pẹ̀lú ihu ìsunkún bàjẹ́ táwọn èèyàn sunkún lórí ẹ̀ pàpàjùlọ sẹ́niyàn bá sàkọọ́lẹ̀ bá bá wẹ̀. Bẹ̀bí yẹn bá sàkọọ́lẹ̀ táwa lé kọ̀rọ̀ lọ sí àbí kọlọ́rọ̀ sí. Tó dé lórí àádọ́hún tá o àbá ayé jẹ̀mí ayé kiri kan bá ń sinú bẹ̀ òun lọ́mọ. Lábala ikú yẹn tá a bá ń tọrọ rẹ̀ lọ, àfààní wa ìdá mi. Wọ́n bá tún ti wá fún. Fádìkì ni ó ní ẹ̀sìn mi di arúgbìn sí ilẹ̀ kan tó lè pé láàyè ṣùgbọ́n olùbìdá fún ní bákírò bọ́nù wá yìí. tó ṣe yí pé àwọn bákírò bọ́nù wá yìí yẹn wọn ò ní fura bẹ́ẹ̀ fi ń sinmi wọn ò ní fura bẹ́ẹ̀ fi ń sinmi sí. fa inni kuntu uqafiluhum fil jahiliyya. orí kótó di bí mo gba islam. máa ń lọ yọ wọn wá àwọn ènìyàn ní ti dé wọn gbàgbéra báyìí ní sẹ́yìn fún lọ fún aláàánú wọn tí wọn bá mọ̀ tí wọn bá mọ̀ nígbà àwọn òṣèré mi jẹ níyà tí wọn ò yá ààyè mi jẹ níyà wọn wo òkú òwò lásìkò ìjọba rárá èyí ẹ̀ àwọn bá tí òun wáyé wọ́n ní kóun tó gba islam kóun tó kò gbọ́ sílò níjà ló wọn ìgbà islam gbà àwọn jọ níjà wọn wà ní tí wọn mọ àwọn ẹgbẹ́ wọn bá kàn nù ọmọ ọ̀pá wọn bóun ti máa ń ṣe ọwọ́ wọn wàá bá wọn títí tóun fi wà bóun ti wà tóun kú lọ yìí tóun bá ti wà kú iṣẹ́ bá sùn wájúwájú torí ń gbà tọwọ́ wọn ò sí gbà wọn láti jọ yìí wọn ò ní fíà ẹ ò gbẹnu lábá le ẹnu máa ń pè kan ní yamuna láti láti láti kálí ẹjọ́ ti sàlùkáwà ni pé tí kan náà wọn tàbí bá kú báyìí wọn sábà ń pè wá ẹ̀tọ́ rẹ̀ lòún ní ọwọ́ àpọn lábá yìí aláwọn ọmọ tuntun chẹ́yìn ìgbẹ́ àárín lẹ́ni àlàyé hmm, ọba gbogbo ẹ̀ láti. ọ̀kẹ́kẹ́ ti tẹ̀lé rí fọ́kẹ́ wa nù nínú àwọn àmà yìí dé lọ́bẹ̀ ti kú báyìí orí rẹ̀ igba orí ẹ̀ lòún fẹ́ ọmọ aláàbí mi. ìyẹn náà bá sọ̀rọ̀ ti gbàgbọ́ ebèrè òní rí gbígbé nìkan kí nígbà máa wà láyé tó máa kú náà wọ́n nìkan. àdùgbò hárì. ogún dẹ̀ tẹ̀lé ń lò tán. àfàmà padà kù bàtà àwọn òkú wọn ti fi pàṣẹ ní wọn lè lọ gbogbo ẹ ni wọn rí gbórí ẹ kójọ ńlá ti rọ nìyẹn wọn wọ òkú àbá lọ ìlérí tó bọ́ lọ́hùn tí ọlọ́run bá mú tẹ̀lé ọ̀hún láyé òun wà láyé òun ní lọ́hùn bẹ́ẹ̀ fún lọ dákò sí wọn jọ òjò wo kù lọ ni wọn ò rí òkú mọ́ ẹ bá lọ bá di orí ìgbà orí lòun lọ fóun ní ti kẹ̀kẹ́ wọn bá ti górí yẹn kí wọn ha gbogbo àwọn ọmọ lòun rẹ fún bẹ́ẹ̀ wọn bọ òun gbé igbá ní òun ò fi bomi tó ẹni pé náà àwọn eléyìí lè díẹ̀ tó <laughs> bàbá àgbà pé tí wọn bá ti kú o bá ti fi inú òní ẹyà sinmi ìyárùgbìn ilẹ̀ kan tó yẹ pé ilẹ̀ ni o láàyè ṣàǹrò bíi dáfínì mákìrò bùnú wáyé tó yẹ pé àwọn ìdílé mákìrò bùnú wọn ò ní tiẹ̀ lè dégé náà wọn ní mọ́bí dá sí mi. fàyín ní torí mi ò gbóhùn tó wọ̀ ìlú hàn ìlìjà ìlú yẹn. torí kó tó di pé wọ́n gba Islam wọ́n pa kí nígbà tí wọ́n lọ. àsìkò tí wọ́n ní fura nílò ọmọ kẹ́mi wọn ní ìlọ. àwọn kẹ́rin pé wọ́n padà pa á ní. wọ́n padà mọ̀ fóun lọ́pàá ṣùgbọ́n gbòó ló mú wọn ní mọ̀ àwọn ajínigbé tọ́mọ́tò láwọn ọ̀lẹ́ yìí kó káàkiri wọ́n fẹ́ lọ lóru wọ́n fẹ́ sàbọn dákúdákú ọdẹ gbọ́dọ̀ lọ. àdìsí yìí nínú àgbọ̀yé tá a bá ń bẹ̀ wọ́n ni pé fi alḥaqu ala takrimi al-atabi. ìsinmi yóò kóró pé ká máa sàpọ́nlé àwọn àgbà ọ wà bẹ́ẹ̀. wọ́n tàbí jíìlì yìí ká dẹ̀ máa bàbàrà wọn ká máa tóbi wọn. eré tí ahmadu shawki tó kọrin ká lórí rẹ̀ tó kọrin ọ̀tọ̀ súnà. tọ́ni kọ́mlélẹ̀ màálímì wọ́n fi tẹ̀bùjílà káàdálímọ̀ àlímọ̀ àyẹ̀kù nìrọ̀súlá subhanakallahumma khayra muallimi allamutabil qalamil kuruna lula. wọ́n ní kọ́mílì lè muallimi lọ́ba ti rí oyùmọ̀ dìde kú ọ̀tọ̀ súnà ní ẹ̀ dìde kú súnà hmm, ṣùgbọ́n báyìí ni ọ̀sán ọba abikéwò débẹ̀ ọba yìí pé wọ́n máa ń dìde fólùmọ̀ láwùjọ yín àìdìde fólùmọ̀ yẹn ọ̀tọ̀ ni dáhùn èèyàn gbọ́ yé sí èèyàn sọ̀ra àgbẹ̀ni yẹn jẹ́ ọ̀rọ̀ àkíyèsí ti ìmùsí ọ̀rọ̀ ọ̀rọ̀ rárá tí wọ́n pa àkíyèsí rẹ̀ tó tán nígbà ọ̀sà àkíyèsí àárín ẹ̀ dáadáa wọ́n já lòsùn mẹ́rin ìwọ́n tó fi mọ̀ wọ́n máa ń yẹn púpọ̀ jù lọ́dọ̀ àti ilé yẹn jẹ́ kọ́kọ́ súnra jù díẹ̀. ẹ máa bọ̀ bóyá ọ̀dọ́gbọ́n máa lọ́gbọ́n àrékèrèké pé ọ̀fẹ́ máa wá kàkà kí ṣe sálẹ̀ wá jókòó mí báyìí á jókòó à ẹ̀ńtọ́ bá fẹ́ kí wọ́n dìde fóun wọ́n lọ wá bí ó ti sí ní à níbi tí mo wá jẹ́ olùkọ́ wá dé àwọn òbí ó kọ́kọ́ tún yẹn dàgbọ́ tiẹ̀ dọ́gbọ́n kì í ṣe pọ́ kọ́ dọ́gbọ́n tàbí kí yẹn ti wá gàtà àmọ́ ti gẹ́ẹ̀sì omi ẹjọ́ kò bí báyìí. eléyìí jẹ́ àlàyé sí àwọn adigbésíra ìrìn àdáàbò sàlámì rárí báyìí jẹ àwọn àkéèsì tí èsì mi ìyẹn ọ̀sán aláṣẹ wọn fà kéèsì rẹ̀ ìdè pípa yá láti fi wọn lọ́dọ̀ yín ni ẹ wà torí súnẹ̀ lọ bẹ́ẹ̀ fi rin lẹ̀ yẹn wọn sì gbọ́ yé súnẹ̀ kì í di ìbísí bí wọ́n takò wọn lọ́wọ́ bàbá ti fẹ́ gbé mi ìwà tó dé ti báyìí wọ́n máa takò wọn lọ́wọ́ tí àwọn àbá wa pè é gbọ́wọ́ tiẹ̀ òun tọ́ nílò ọgbẹ́ bọ́ọ̀lù wọ́n ní ìdè bọ́ọ̀lù mọ̀ wá fi ìdàgbé la bọ́ọ̀lù pé ìbàbàrà wọ́n ní dáadáa ni mo á lé mo á yẹ kún ní àwọn tó la tọ́lọ́ lùmọ̀ yẹn ó súnmọ́ bọ́ọ̀lù kí ni o ó di rẹ̀ sí ọlọ́ ó súnmọ́ bọ́ọ̀lù rẹ̀ sí ọlọ́ ọlọ́run olùmọ̀ náà làwọn sọ̀hábà àbẹ́ẹ̀kọ́ táwa bí mànẹ́bí àwọn ọmọ àwọn ọmọ dẹ̀ lé síbọ̀ wa. subhanaka allahumma khaira mu'allimin mímọ̀ ọwọ́ ọlọ́run tó olóore ní olùkọ́ alámútàbílì kọ́lámìlì kúrú nàìjíríà ọgọ́rùn ọdún àkọ́kọ́ òfin mọ̀mọ́ gègé ní kíni o látọgọ́rùn ọdún àkọ́kọ́. tó nínú hadithi wọn ní bẹ́ẹ̀ bí alḥasu. ìṣẹ́lójú òkòrò lórí tẹ̀kírímì làkàrí ìmọ̀ àtàkọ́lé àgbà wọn tàbí díìlì him àti ìbàbàrà wọn wọn tààyè ní him lè hamlin màsí òòlì yá tẹlẹmọ̀jàdá máa ń lè ìsìlámì àti pé àgbà àgbà òun là máa ń di ẹrù àwùjọ bí yẹ kó ní sùúrù yóò ní sùúrù nítorí ẹ̀kọ́ bínú ní obìnrin wọ́n á sọ pé bàbá ó ti tó àbẹ́yìn gbọ́ fún wọn sọ fágbà ń sèyàn ipò yẹn ju ọjọ́ orí rẹ̀ lọ kéré ni wọ́n pè lọ. ó fi ó fi ipò yẹn ju ọjọ́ orí rẹ̀ lọ wọn ò lè yí bẹ́ẹ̀ fagbá fagbàjọba lórí ìdè bọ́jọ́ lórí orílẹ̀-èdè yóò rí ṣe bọ́jọ́ gómìnà yóò rí ṣe. àwọn ẹni ọ̀ka lẹ̀ ẹni ọ̀ka lù gbogbo ẹni tí ọba máa bá rí báyìí wọ́n máa gbé tó ṣe àwa wà nù ẹgbẹ́ náà. nínú àgbọ̀ yìí dábàá nù hadith yẹn tí ìbáyánu àhmíyà ti mẹ́ dúkìá pàtàkì ìwádọ́lọ́ nídìí owó lọ́wọ́wọ́ lọ́nà àlàyé òdìgbò ọ̀wá ìtẹ́sẹ̀. pé owó kíni owó kíni bò olùwà yìí kó olówó ìfẹ́ yà owó kíni owó kíni bò bébó lọ máa fi kọ́lé tó fi yàwó sí àtọkọ̀tọ̀ máa fi gbá àwọn ará ilé rẹ̀ owó nìyà owó kíni owó lọ́wọ́ máa fi jẹun tí màá fi ra sọ sára owó kíni máa láti òun náà rà sẹ́ẹ̀sì mí náà òun náà rà wọn àgbà pé hadith yìí bí àfa yẹn ti ń sọ fáwọn ọmọ rẹ pé ìmẹ́lẹ̀ ọ̀dà gbàwádà ń kàwé tọwọ́ wọrin tẹ̀tẹ̀ ẹjẹ́ ayé padà ẹ̀mọ́ péjọba gan ọ̀fẹ́ bẹ́ẹ̀. dáa ní ọwọ́ náà bá ti rọra wa lágbára ẹgbẹ́ tọkọ̀kẹ́ ọba lọ ẹgbẹ̀rún rẹ̀ ọ̀lọ́ tí ọba ti kí ni yẹn ọ̀pẹ̀lẹ̀ kọ̀rọ̀ ní dáadáa. àwọn àti sọ ti pẹ́ mọ kàwé òpé kéèyàn má dẹlẹ ìjà tí wọn máa dẹjà tútù tí wọn máa di ìta wọn má yàwó ẹni ni ìkọ́lé ńlá ó ti ń gun ọkọ̀ tó jiná ọkọ̀ tó jiná wọ́n ti sọ pé ń tẹja ń bára rẹ̀ rún ọ̀ọ́bì rẹ̀ wọ́n ń tijú ọ̀fẹ́ kára rẹ̀ rún torí bẹ́ẹ̀ àti owó ká wá owó pàtàkì o àfàwọn ni fi ìbáyánu àmì ìyàtìmọ́ ẹ̀ àlàyé bẹ́ẹ̀ pé dúkìá pàtàkì kéèyàn ní owó yóò fi ṣe dáadáa téèyàn bá ti á lówó yẹn tẹ́ kó tún wá nà fi wòjú ìlúkà yẹn lójú ọ̀nà rere wàlhálà téèyàn tún wá sọ̀ra àfàwọn ẹ̀sùn téèyàn lówó kọ̀ fẹ́yàwó ọlọ́run wọ́n bẹ fún yẹn lọ́jọ́ wọ́n kọ̀wé wà alágídí dẹ̀ ní ọ́ tọ́ba ní ìwé wo ni tọ́tọ́ súnẹ̀ kò sì dá alágídí kò sì dá alágídí pápátá nìyẹn báwa tọ́ súnẹ̀ wò ó ìbá sọ wọ́n béèrè wọ́n bá sì ti béèrè rèké ó sì ní òní ìdí béèrè àtàrí ó ní òní kí ni wàá ní wàhálà wọ́n béèrè adùn ó ní kí la fẹ́ fi ṣe wọ́n béèrè àǹkárá ni wọ́n bìnrin ni ó àǹkárá tí ó fi pọnmọ rẹ̀ àwọn àdàlà gidi jimmy ìyàwó ẹ lọ máa wọ bàtà ìwọ́n náà ní máa wọ. nídìí kéèyàn dá sí agídí àbí kéèyàn sọ di wàhálà wà pátá dúkìá pàtàkì ó kéèyàn nà sí ojú ọ̀nà rere kéèyàn wá sọ́ra mí mẹ́tìyẹ́ ti sọ ẹ́ àmọ́ ọmọ náà ìyẹn máa náwó béèrè sáwọn yẹn gbogbo wa gbogbo ìgbà kò sí ọ̀rọ̀ gbogbo nǹkan ní ẹ̀ sọ̀rọ̀ àgbọ̀yìn kẹta dábàá nù hadith yẹn wọ́n ní fi hilmanu anilbuka bi sọ́ọ̀tì wọ́n ta gbàlérò pẹ̀lú nìyá hàníyàn ìyẹn lè sùn ṣùgbọ́n ẹ̀ fún àfùtara lọ́tọ̀ fún náà. gbàdí àlùkù ìyá ti wà láyé. wọ́n wá lọ síbẹ̀ ní ẹ̀ ti ń ṣe ọkàn ọkùnrin o mo ń sọ ọkùnrin o mo ti ń ṣe bí àbáńdò lọ o tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ o adé báyìí mo fojú kàn yá báyìí wọ́n rí báyìí tó di ah ah gbọ́dọ̀ gàdé ah gbégé ní yóò ti gbà wọ́n nìyẹn ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ jáde ẹgbẹ́ ńgbà tí ọmọ rẹ̀ rí ah, ànífọ̀sán láńtọ́ jáde láì ó ní ojú ń dání ọkàn sì ń bànújẹ́ wa inna li firaqika ya Ibrahim lamahzunun. àti bẹ́ẹ̀ ni sáà máa bá tèrè pẹ́ ní ọ́n mọ́ bó ti yàwá yìí ní òwò ọyọ̀ bá nẹ́bí sùn. ẹkún rèé ṣèkà ọ̀ ẹ̀wọ̀n kó sùúrù ẹ̀ náà ń ga àtìlẹ́yìn ìsáàlù abẹ́ ẹ̀rìkẹ́dù kùnú hárìtà ọ̀sùn tómi bẹ̀rẹ̀ sí dá ẹkún rẹ̀ fẹ̀ gan ẹkún sunkún bàtà wọn sẹ́nẹ̀ bùnà ìjà rẹ̀ ṣé wọ́n tún aṣọ ká ànábì níwọ̀ ànábì lànà lélẹ́yìn náà ọlọ́run máa ń fi sọ́kàn àwọn ẹrú rẹ̀ tí wọ́n já lànà eléyìí ṣe ẹkún bí òbófin ẹkún bí òbófin ṣe yéé kiri máa jarun mọ́rí tí wọ́n máa so rẹ̀ mọ́lẹ̀ tí wọ́n máa ẹkùn ilé yẹn ni wọ́n máa jòkó ní àǹtò yẹ. bẹ̀tẹ̀ wọ́n kàn wò ó báyìí wọ́n rí tá a bá sí ní pákí wọn ni ah, ẹgbẹ́ mi ó wá bẹ́ẹ̀ ni kí wọ́n tó lù ẹni sòrò ẹni sòrò tí wọ́n rọ̀ yín lójú. wọ́n ń ṣe ní pákí báyìí wọ́n rí kẹ́ ẹ̀ eh, gbogbo òrùnmọ́ ti rẹgbẹdẹ ó lè fẹ́ gbogbo àwọn márùn yà wọn sàhábà ẹgbẹ́ tí wọ́n lò sí ní pákí báyìí òrùnmọ́ rẹgbẹdẹ ṣe àtọ́lá pé wọ́n gbọ́ títí sí nke yóò yóò yóò tọ́ sí gbọ́ tẹ́lẹ̀ ṣẹ̀wọ̀n pé wọn ò nílẹ̀ sọ pé rúpọ̀ rẹ̀gbẹ̀dẹ̀. mọ àwọn alábòsí yé ní ìrìntẹ́lẹ̀ tó ń bá tó ṣe wàhálà nílẹ̀ fún jáde. ilé ìlọ̀kẹ́ náà àwọn abẹ́lẹ̀ kan bá wọn sọ fún afá wa wọn ní afá ó ti jẹ́ tẹ́yìn bá bẹ̀rẹ̀ wá sí. báyọ̀ ọkàn sórí kọ́ ni wọ́n máa wá kú lọ́sùn lọ́sùn làwọn èèyàn máa kú mọ́tà àwọn àbá yín mi bá bẹ̀rẹ̀ wá sí ẹ̀rín lóhun lẹ́rín báwọn yẹn ṣe ń tàkìtì ni wọ́n máa gbára wọn pa lóde wá sí bóò ni wá sí ti ṣeré àfa àfa ni ẹ̀ àfa ni àná ìhàtò ó wálé mùsàjára àbí mùsàjára pẹ́sẹ̀ máa kìlẹ́yìn rẹ̀ àfa ni sí ẹni tí ń sunkún àìrọ́mọ rẹ̀ mọ́ ọmọ ẹ̀yọ̀kan tó kù. ẹkún rẹ̀ máa dàbí ẹni tí wọ́n fún lówó ẹkún. àwọn òfin gbà táwọn yàrá tó ajáde láyé àbáwọn bàbá dédé àwọn kan bẹ́ẹ̀ náà àwọn olóṣèlú tó wọ àwọn èèyàn kan bíi mẹ́wàá tó lè há fáfáfá fẹ́fẹ́ sáwọn fún wọn á wá kó wọn lẹ́yìn bá ti dán báyìí wọ́n ó ṣe gbogbo wèrè tí wọ́n bá lè fi wájú ta torí iṣẹ́ owó wọn ni wọ́n ń ṣe tí wọ́n sì rí ẹkún yẹn sún dáadáa ni o. òun wá láàbà yẹn fi sọ pé àná ìhàtú tọ́kìlá àfàǹgàfà àlùkò àti lọ́wọ́ káàdùn náà ẹ̀rọ so àná ìhàtú tọ́kìlá ẹni tí ń sunkún àìrọ́mọ rẹ̀ mọ́ tẹ́kùn rẹ̀ lé dà gẹ́gẹ́ bí kíni kálímù ìdàgbẹ́ ẹni tá a fún lówó ẹkún tẹ́kùn ni ọ̀pá pọ̀ èyí tó gbowó ẹkún ti ń jẹra rẹ̀ mọ́lẹ̀ ti ṣe yóò yóò yóò yé yé yé ti ń gbéra mọ́lẹ̀ ti ń larí mọ́ ògiri àti tìyẹn lọ́kàn ṣe báyìí. Ọjọ́ra ọjọ́ra wọn, wọn náà fàdé máa ń mú ẹni ẹni tó ẹkú àti kìnnìkan ẹ̀rẹ̀ ẹkún lọ da tó nígbà tó fi yẹn bá kó mi lẹ́nu wọn sùn bí oṣù ọ láti mọ kẹrù ẹnì kẹfà wọn tó bá wà wù kẹfọ ẹnì ẹlẹ́yìn náà tó rọ̀ láti dájí tẹ́lẹ̀ wọn bá fi wá wípé òkú àná nù òkú àná ọ̀yọ́ wá òkú àná ọ̀yọ́ wò. tó nípa bẹ́ẹ̀ nínú àgbọ̀ ìdábà nínú hadith yẹn ni pé fíhì mọ́ni anil bukai bisaw alẹ́lẹ́mẹ́yì ìkọ́fúnni pé ká má máa sunkún káàwù lórí o ká pariwo lẹ́ẹ̀nàgó dídú sunnati nàbàwí odi kejì lànà nàbì. Oh. á ti ọ̀rọ̀ mi ìta tún fẹ́ kọ́ ẹnu ìta tún fẹ́ tọ̀ wọlé báyìí one sixty eight. òní yóò sọ sámọ̀ràdà asùgárù màn hábọ̀rọ̀ mìnàlíwìlì dáì. ọdún òsì bímọ tó pọ̀ mẹ́kọ̀ọ́ tó tún máa lò tẹ̀lé ọ̀sán ẹyọ kan lọ́ra wa. ọ̀sán ẹyọ kan olóṣè kí ni o òun lọ́ra wa. àwọn ọmọ kéèké sì nìyí àbí kẹ́yìn ló fún lọ́sàn ẹ̀yọ̀ wúrọ̀ sí. àwọn kan náà máa ń lo mọ́nì tipátipá ní ẹ̀ bá ní ẹ̀ bá ti pé bí àwọn kìnìún ní ẹ̀ náà máa ń lò lọ kẹ́kọ̀ọ́ yẹn àtàwọn òsè dára láwọn ti fẹ́yàwó fi mẹ́rin àtẹ́tẹ́ yẹn bá ra ọ̀sẹ̀ mẹ́rin èèyàn ní fún ọlẹ́yẹ kọ̀kẹ́ ìyẹn wàá mú ọ̀sẹ̀ yẹ kọ̀kẹ́ ìyẹn là mẹ́rin tẹ́ẹ̀rí mẹ́rin rẹ̀ ìgbàkàkà lò wọ́n sọ bẹ́ẹ̀ bọ́kẹ́ náà bá wa sábà bẹ́ẹ̀ ya ó sì sọ wípé ah ṣé máa rí sọ̀rọ̀ yàrá yẹn náà abili ti dọ́ta. kí ẹ̀mí lè ti dọ́gba ẹja kí gbogbo yàrá kàkè síbẹ̀ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí mú oríṣiríṣi kẹ́ wọ́n bá ní à ah, ah, ah. torí dọ́gbadọ́gba ò ní síbi yàrá yẹn ọ̀sẹ̀ mọ̀ pé símẹ́ǹtì tí wọ́n lò sí kọ̀ọ̀kan ò ní papọ̀. títí ni ẹbí ṣẹlẹ̀ káwọn máa gé ògiri kọ̀ọ̀kan ká máa lọ fi síbí. aláhi ẹ̀wọ̀n tó tẹ́sí lọ́wọ́ àti ìgbà yìí wọ́n ní mẹ́wọ́n ti káwọn báwọn ti máa ti dé ní láàrin ìyàwó àwọn. So ẹni tó bá kéré náà ọmọ kéèké yẹn kò lè yẹn máa fún ní kiri o yóò fi lé sùn nígbà tí ọjà yọ. حدثنا يا موسى نعم حدثنا موسى قال حدثنا عبد العزيز عن زهاد بن عبد الصالح عن أبي عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أتي بالذهب قال اللهم بارك لنا في مسجدنا ومسجدنا وصاحب بركة مع بركة ثم ولو أشكر من يليه من الله ní ẹ̀rí ìlú kọ́kọ́ rẹ̀ ní ìsìlámù yọ ẹ̀ bá wọn àdúgbò lọ́wọ́ wọn máa lè fẹ́ ìyàrá yìí náà ẹ̀ bá rí wọn lóde ọkùnrin yìí. ní àdáta ni ẹ̀mú mú sáwọ́ pé àdéhùn wa wọn ni mo sáré àdéhùn ó ní àgbàlagbà ọlọ́rọ̀ ìwà látọ̀ ẹ̀yìn ọ̀nà àdéhùn sọ̀rọ̀ yẹn wọn lè ti sọ̀rọ̀ àwọn sọlọ bọ àyè wọn sọlá ìdá ó ti yà bí sẹ tí wọn bá wá gbé báwo ti sọ lọ sẹwé sẹwé wọn náà ní àyè kúrú ẹlẹmúlá wọn wọn náà ní àyè dàbí nù dàbí kọlọ wá tó kéde dàbí nù ara lọ wà ara nà ọbẹ tó mẹwàá eléyìí ẹlẹmúlá wọn aláwọ ọdẹ yìí àwọn ọ̀rẹ́ ọ̀sọ́ dàbí wọ́n dáwọ́ ọ̀bí wọ́n ní àwọn aláìsí ńlá ẹ̀kọ́ ìmọ̀ mo lè lò tàbí ẹ̀ ẹ̀kọ́ tí wọ́n ń ta ẹ̀nà ẹ̀nà bẹ́ẹ̀ máa rí ojú kan ẹ̀ máa rí ojú láì yóò ó sòrò yẹn mú lẹ́kọ̀ọ́ ẹ̀ ló sáwọ̀ fún ẹ̀ wà lára ẹ̀ nígbà tó bá di pé à ń padà ń rí pupa tàbí yẹ́lò lára rẹ̀ nígbà tá a fi fẹ́ òun náà ń pè ní zà. wọ́n ní wọ́n fàtí kòkó ńlá ní zà ní àlùkòtòrò àlùmọ́lẹ́kọ̀ òmí ìtọ́ bá padà ó lè di ó lè di rẹ̀ ó lè padà di yẹ́lò. wọ́n ní wọ́n á mú táwọn wọn á mú bá mi. àgbẹ̀ fúláwá lọ bí aláàmú ìwọ ọlọ́run báàrẹ̀ kìlánà fíìmà ní ilẹ̀ ìlú mọ̀dínà wa ìdáàbò bá níbi. ومسجنا ara gbogbo yẹn lẹ́nu lẹ́nu ọ̀lẹ́ máa ń wá kiri apá parí ìjáka máa wá fún sàn lẹ́nu ìdílé mọ́tò mọ́tò ti mọ̀tí náà gẹ́gẹ́ ti mọ̀tí náà gẹ́gẹ́ abáàgbà nẹ́bì wọ́n mú tì pálí ìdìbò fún níbi mọ́tò wa ọ̀tọ́ yẹn ó dà sọ ọ́rùn wa múdù mẹ́rin wa bá ní fàǹtàkà. àlùbáṣà tó fi ṣe òbára kẹta máa bàrọ̀ kẹta ìbùkún lórí ìbùkún gan la fẹ́ ọlọ́ndẹ̀ ti ṣe bẹ́ẹ̀ wọn do anabi ọjọ́ tiẹ̀ ó ń gbowó lọ́wọ́ àwọn èèyàn lásán ní àwọn àmì wà láyé wọn wá ní wọn fẹ́ sàdó àlùbá wọn wá ní wọn máa dáwó ẹsùn mọ̀ pé bí làákàyè bá ti mú àti bóyè bá ti níyàn lọ́yẹ kéèyàn ti gbọ́rọ̀ mo ní màmí owó nìtí wọn bá gbà ta wọn fún ní owó yẹn wọn ni wọn ló mọ wọn ni wọn máa lọ rìn àwọn ni wọn fẹ́ káwọn tí wọn fẹ́ nìkan tí wọn lọ fún àlùbá tí wọn máa wà ní àríbò àbá yín tó gbowó àdúrà àdúrà rẹ ò sí gbà náà wọn sì gbà bí ọgbà ọmọ ó ó sì gbowó àdúrà lọ́wọ́ rẹ àwọn sọsọlá àdúrà náà lè ó ṣe báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti rí bẹ́ẹ̀ náà ẹ̀rí àná ibi bẹ́ẹ̀ lọ́wọ́ bí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. ثم ناوله أصغر من يليه من الولدان ọba gbé dámúrò yẹn yọ kan náà lọ́dọ̀ wẹ̀ ọba gbé ilé dání lọ́wọ́ ó gbé ilé ọmọ kékeré tó wà lẹ́gbẹ̀ẹ́ tó kéré jù àwọn kéèké bọ̀ gbé yìí tó kéré jù eléyẹn náà jẹ́ kọ́tà àwọn ó lè ṣẹlẹ̀ ńgbà mi ẹ pé òun bọ̀ báyìí ó jẹ́ ìgbìyànjú kí kí ní ọkọ lọ́dọ̀ ẹ̀ ọ̀kẹ́ náà lọ́padà rí mú délé. mina wiridan wọn lè yẹn fi kí ni wọn lè yẹn máa fún kẹ ẹ pé mọdé fún nínú ń bọ̀ lọ́la ń ṣàlà. àgbẹ̀ ìdá ọba nù hadith yìí òun ni pé inna sọ̀hábàtà dáadájú àwọn ọ̀sàbẹ̀ wọn a àkọ́kọ́ èso tó bá kọ́ jáde wá lọ mú bá nẹ́bí ọ̀rọ̀ ọ̀kùnbá sáǹkì tó ààyè láti lè sojú kòkòrò ká nẹ́bí bá ní sàdúrà sí i ní Madina kọ́ sàdúrà sí sòyìn àti sọ́ọ̀yìn àti mọ́tòyìn ẹni tí wọn náà bá rí i pé irú eléyìí kì í nìkan lọ́dá ni ọ ẹni tí wọn náà lọ́ọ́ lọ àgbàdo àyíjáde àná agbé fún yín tí ó pè fún wọ́n ṣàdúrà ní pé tẹ̀mí ojú bẹ́ẹ̀ lọ àní ìbánibí nìkan wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún ìwádùn ní ti à èèyàn míì náà tọ́jú ẹni rẹ náà yẹn lè lọ sí o àbí sùn èsù jáde gbà nínú ẹ bá níbẹ̀ lọ́wọ́ ẹgbà ọdẹ ẹ̀rí òwì bèlèsánì màfáàlì wà bèlèsánì hajj ń tẹ̀ lọ́wọ́ gbára báyìí ó bu àdúrà lulẹ̀ ìtẹ̀mí ojú báyìí lọ́wọ́ ìkejì nínú àgbáyé tá a bá nù hadithi yìí wọn láàrin níbẹ̀ báàdù akhlaqi nàbí apá kan ẹ̀wà nàbí sallallahu alaihi wasallam ìwà tí máa ń wù ìdí gánà láyà àkólò qabla kulli ahadin ànábì èkì ń jẹ nǹkan ṣáájú anybody. ó ti gbà sẹ́yẹ́ tí nǹkan bá tọ́wọ́ àwọn èèyàn ní oṣooṣù ẹ̀tọ́wọ́ àná ànábì máa ń gbéra rẹ̀ sípò sáàkìlì qawm akhiruhum ẹni tí ń fún yẹn lómi mú mo jẹ́ òkú ò lè lo imọ́nì níjẹ̀ òun ni ó mú kẹ́yìn lómi ẹgbẹ́ tá a bá ń ṣe òde nísì tá a bá ní ọmọ ahámàlà ọlọ́ jàmàlà kẹ́yìn. wọ́n á sọ sọ́lá ìwá rẹ nìyẹn kì jẹun ṣáájú ẹnikẹ́ni. ìkẹta wọ́n fi ìbáyánu kàmọ́ lè ṣàfàkọ́ sí yìí a tún máa bá a níbẹ̀ pé àtúntò sẹ́lẹ̀mù àánú rẹ̀ pé gan ìkẹ́ rẹ̀ pé tó máa ń sì kí àwọn ọmọdé jẹ́wọ̀n fóun náà lọ́pàá kí a máa sì kí àwọn ọmọdé àti ọlọ́run kọ́ bá ní káwọn àfa wa mo lọ pé tí wọn náà bá lọ fẹ́ lọ kọ àdìsí kò ní jọ bí wọ́n ṣe tó yìí o kò ní fẹ́ jọ dáadáa ó ní wọ́n tẹ́ láàká ilẹ̀ wọn ti wàhálà ẹ̀ ǹ fi sọ fún alábẹ̀kan tẹ́lẹ̀ láti àwọn èyí tá à ń kà bí ọ̀sẹ̀ méjì ṣé kìí sára wa àgbàlagbà tí ọba ti kí ni ọba sànù ọmọdé bóòlù àti sànù ọmọdé bíi pé àlè ti wá nínú ọ̀nà tá a fi ń sànú ọmọdé ẹ̀kọ́ kan ìdáhùn ti ń tẹ̀lé báyìí ọ̀rẹ́ tíkẹ́ẹ̀tì ẹ̀ ní. bí ìgbébèrè wáyé náà gbé dá bó láti máa pàgbàlé ẹ̀jẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ sẹ́yìn kó a ti dáhùn eléyẹn ṣáájú bó láti máa pàgbàlé ọ̀dà ẹ̀fẹ̀ yín olórí olórí náà fi tí wọn náà bá lọ́wọ́ kọ àdìsí ó ti láyé ọ̀làdùn ọ̀rọ̀ wọn da sílà kọ̀ọ̀kan kọ̀ rọrùn àbá gbogbo àwọn kẹtọ́ ti kọ́kọ́ ṣe ládìlú yẹn báyìí ti yín nẹ̀nẹ̀ rẹ̀ lẹ́yọ̀ yín nẹ̀nẹ̀ rẹ̀ lẹ́yọ̀ ọkọ̀ bóòlù ti lè má gbàlẹ̀ ọ̀yẹ̀jú rẹ̀ ó tún ti fẹ́ sọ bóòlù máa sànú ọmọdé báyìí ọwọ́ agbe látara pé ìsọyọ̀ kan lọ́wọ́ àlọ́wọ́ rẹ̀ ọmọ tó kéré jù lọ àánú nìyẹn ọ̀rọ̀ yẹn ń kílẹ̀ àdéhẹ̀dẹ́ sọ àlàyé bóòlù àti sálánsì máa ń sànú ọmọdé nípa kó máa fún ní dámúrò àti so àti pé tiẹ̀ yẹn lọ́dẹ̀sì máa máa rin ilẹ̀ jù sọ̀tọ́lá ọmọ tó kéré jù yẹn. torí ni wọ́n bá kéré jù òun ni wọ́n nẹ̀gà sí kọjẹ́ tèmi kọjẹ́ tèmi. ẹni wọ́n jágbe ọmọ afẹ́ lánàá ní kùmù jẹ́jẹ́. ní wọ́n ti jọ́ mi kéèyàn náà èyí tó jẹ́ kékeré yẹn jù náà bẹ̀rẹ̀ pé àbúmi ti gbé wá bí wọ́n máa mú mọ́ra ìdílé fún àwọn yòókù kọ́lá tó bá fẹ́ táwọn ikú bá fẹ́ fà ní àwọn ọ̀dọ́ fi ilé bá búrò rẹ̀. hadithi mi àbí báàbù mi báàbù rahmat sọ̀rọ̀ ojú ọ̀nà tí ń sọ nípa sísànù ọmọdé ṣíṣìkẹ́ rẹ̀ ojú ọ̀nà ọgọ́rùn-ún kan àti mọ́kàndínní àádọ́rùn-ún. ni حدثني عبد العزيز بن عبد حدثنا عبد العزيز بن الله حدثني ابن عبد الزناد عن عبد الرحمن بن الحارث عن عمرو بن اسماعيل عن ابيه عن جده ان رسول الله صلى الله عليه وسلم قال اذا ما لا يرحم كبيرنا ويعرف حق كبيرنا. يعني بين ناس جيدة عدوي دلة. أنا عبد العزيز بن عبد الله حدثنا. أنا ابن أبي الزكاة الزناد ó sọ fún mi wá látọ̀dọ̀ abdulrahman bin ari yẹn náà lọ́wọ́ látọ̀dọ̀ àrùn bin ṣáì wà láàbí ìjà ìjà ti ṣe látọ̀dọ̀ àbá rẹ̀ wọ́n lọ sí ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ sọ́lọ́mù kí lẹ́yìn láti lè mọ rírì kí ni o mọ́rọ̀ yẹn ti pàdé. ẹyẹ yẹn ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin náà ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ọ̀sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀ ó sọ pé àní ẹ̀ páyọ̀ ọlọ́run kí ló fẹ́ sọ fún àwọn ọ̀fẹ́ sọ orí bẹ̀rù ọlọ́run lórí ìtàn ọ̀fẹ́ kọ́ máa jáde lẹ́nu àwọn ìmọ̀ọ́mù mọ́sálásí níjọ jímọ̀ ní ká sọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́run lára àwọn ìyàwó yín ẹ má fi ìyàjáwọ́ ẹ má fi pa wọn ó fi ó tún sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ lọ ẹ ọlọ́run nípa àwọn aláṣẹ yín mo bẹ dín mi bẹ ń sọ bí ìpayọ Ọlọ́run yẹn bó ṣe kí ni mo tó ti tó kí ọmọ ọjọ́ sọ yọ àtùmọ̀ á ṣàlàyé bó o láṣẹ ọmọdé ọkùnrin àlejò ẹ má gbàgbé ohun tá à bá lọ o igi ọ̀rọ̀ ká láàánú ọmọdé lójú òun là ń bá lọ o ẹ má wá wájú mi báyìí. àyè tí wàá ń báyìí àgbàlagbà máa ń fẹ̀yìn ní ẹ wá fẹ̀yìn ẹ wá fẹ̀yìn ẹ wá fẹ̀yìn ẹ wá fẹ̀yìn ọ̀nì wàá nẹ́kọ̀ tó sọ̀rí nínú ọ̀nà láti fi sìnkẹ́ ọmọdé mo ní kéèyàn sòmọ́ ọlọ́run sòmọ́ ọlọ́run òṣèlú báyìí kò sòmọ́ ọlọ́run. حدثني عبد الله بن صالح نعم حدثني عبد الله بن صالح قال حدثنا معاوية بن صالح عن رشيد بن سعد عن يعلى بن مرة أنه قال خرج خرجنا مع النبي صلى الله عليه وسلم ودعينا إلى طعام فإذا حسق روتين يلعب في الطريق فأسرى النبي صلى الله عليه وسلم أمام القوم ثم بدأ يديه فجعل يمر مرة ها هنا ومرت هنا يضحكه حتى أخرجه فجعل عند يديه في لفنه والأخرى في رأسه ثم اعتنقه فقبله ثم قال النبي صلى الله عليه وسلم تسل مني وأنا منه أحب الله من أحب الحسين والحسين حسن والحسين فاتفتون من الأسباب ọjọ́ ọ̀nà ẹ̀yọ́mọ lójú ọ̀nà ọgọ́rùn-ún àti àádọ́rin one seven òní báàbù mọ ànẹ́kọ̀ ti sọ̀dí. ojú ọ̀nà ìdí ń sọ wípé ọmọdé ńkọ́ á sùn mọ́ lọ́rùn ó sùn mọ́ lọ́rùn ó gbé ó dì mọ́ lọ́rùn ó sùn lọ́rùn ó dì mọ́. أنا حديث أدور متى أتمنى لأني أقطع حدثني عبد الله بن صالح عبد الله بن صالح هو بعض رفيق أني معاوية بن صالح فقال على ترى راشد بن سعد rọ́ọ̀sì fún sáàdì lọ́wọ́ alọ́sọ̀dọ̀ yà àlẹ́ ìwé numọ́ rọ́ yẹn lọ́wọ́ sọ pé ó ní ajáde pẹ̀lú àníṣe sẹ́láńjọ́ kan wọ́dọ̀ àyìnà ìlà àtọ̀ àyàmì wọ́n dẹ̀ pè wá pé káwá jẹun ẹ wọ́n pé nínú àwọn súnà tí mo ní wa gbogbo awa fi ọmọ àìsàn pé bàbá tẹ̀ fẹ́ dọ́gbọ́n rẹ̀ já máa dọ́gbọ́n àlàmísì àti mọ́ndé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọ̀sẹ̀nitọ́ lọ́wọ́n ọ̀kẹ́ láti fún yẹn jẹ́ o máa ń jura wọn lọ ni. ọ̀gá ń sọ sọ́lá ń sọ wípé lọ́wọ́dọ̀ àyín tó yẹ lá ìlà ọ̀pọ̀rọ̀ àyín là á jẹ́ tí wọ́n bá pè mí pé kí wọ́n á já pẹ́ẹ́rẹ́ kẹ́ máa lọ. ẹni ó gbìyànjú yẹn wá kí wọ́n lè pè ọ́ fún nǹkan pé kọ́ wá jẹun lóòótọ́ náà wọ́n lè báyìí kò ti mọ tó ní ló fún ẹ̀yẹn súnà yìí ó ti kú ẹ̀dáfún ẹja ara jí ká má fi àdàgbà rẹ̀ rọ sínú ọjọ́ ìyàwó àtọjọ́ òkómọ nìkan àtúnfi ẹ̀yìn ìdí àtẹ̀tún ṣe fi ẹ̀yìn ìdí náà ní ìsìn àdáǹdùlá àti ń sèyàn ọ̀rọ̀ àti máa ń ráwọn èèyàn tó máa ń fi kọ́lẹ̀ ẹbí ọ̀bá fi kọ́lẹ̀ àní wá jẹun ọdún lè rẹ̀ wọ́n wá fi kọ́lẹ̀ pé èmi ní o lọ́wọ́ ti di iléyà yìí o wọ́n yẹ kó máa wáyé lẹ́kọ̀ọ́ kan bí ìjọ ìsìnẹ́ẹ̀n àjọ ọkọ̀ mi ìsìn ẹ̀jẹ̀ ẹ̀dọ́gbọ́n wò pé ọ̀yà wọn ẹ̀yin tẹ́ bá láwẹ̀ wọ́n á sinmi lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin ẹ̀ka wò sùn lọ́dọ̀ ká wọ́n fẹ́ kẹ́ wá jẹun lọ́dọ̀ mi àṣà ní máa ń da jù ìyálẹ́ mọ́gírìbì àwọn adírẹ́sì mọ́gírìbì ètò ti wà lẹ̀ ẹ̀rọ pákó láríkọ̀ báyìí tó ti wà ń lẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ká ti tẹ̀ má wulẹ̀ dara wa láàmú á fi jáde ta ìjáde báyìí mọ́kì yẹn tẹ̀ pin yẹn lọ́lọ́dà sí ifá dọ́ọ̀lù mbẹ torí wọn fi ànẹ́bì náà ànẹ́bì máa ń gbọ́ láyé gbọ́rọ̀ nìyẹn rárá ìjọ lọ́wọ́ gbọ́ ládìdì yóò jáde yóò dìde dìde sí àwọn sàhábà tẹ̀lé ọ́ ọmọ wa dìde lọ bẹ́ẹ̀ ni tó fà gbogbo tó ọlọ ajáde bẹ̀rẹ̀ sọ̀tọ̀ sẹ́lẹ̀ ìlàtọ̀ ọ̀dọ̀ ìnà ìlàtọ̀ àmì wọ́n pè wá sí àpèjẹ kan. àyídà hùsẹ́yìn yẹlẹ̀ àbòfin sọ̀rí lọ́ba di pé hùsẹ́yìn ń ṣeré lójú ọ̀nà. náà sọ̀tọ̀ sẹ́lẹ̀ asọ̀rọ̀ ànàbí yìí sọ̀lọ́lọ́ àlùsọ̀lẹ̀ ní àwọn ọmọ ẹ̀mí ọ̀làkà sí ọmọ rẹ̀ bàbá àfọ̀ ọgbọ́n náà kò sí yọ ọdún. nígbà náà sọ̀tọ̀ wọn ni bá sàkọ yàgẹ yìí wọn yìí bá tẹwọ rẹ ọjà àlàyé mọrò mọrò àtẹnà àbò wọn ni wà ń gbé ọwọ́ yẹn nínú ẹsẹ̀ bẹyì nínú ẹsẹ̀ bẹyì ní kẹyìn wà wíwá yìí rárá wọn ti rí pé ọbẹ bọ sẹgbẹ yìí yàgò ọkọ bẹ́ẹ̀ yóò tó fi wọn sísú sallallahu alayhi wa sallam àwọn tó ti rí tó ti fẹ́ tó fi wáyìí wọn lè ṣe Ọlọ́run àti wọ́n bẹ̀rẹ̀ sí ní ọmọ yẹn ń dọ̀kọ̀ pẹ̀ ee abu ẹ ọlẹ́gbẹ̀ẹ́ yìí ẹ ọlẹ́gbẹ̀ẹ́ abu wọ́n ti bẹ̀rẹ̀ títí títà ń palẹ̀ rìn sínú rẹ̀ ń dùn ọ̀nì hátà àkàdà o ó wà ní bèbè bá nìyẹn wọ́n bá gbé wọ́n ní yóò gbé báyìí fọjá àlà ìdàyàdà yìí fi dàkì. ǹdá lomi ọ̀sẹ̀ wọ́n mọ̀ bàjẹ́ wọ́n bàjẹ́ wọ́n mọ̀ ìfẹ́ yẹ̀yà kúyà láti kékeré irùngbọ̀n mi ní nfàǹfà kò fà kí lọmọdé mọ ẹlẹ́yà bá jáde bí a á fún kí lọmọdé mọ àṣà ìyá rẹ̀ lọ fẹ́ yà ehèmẹ̀ tí wọ́n sì ní kó sí kí ah, ọmọ kékeré ọba jómi ló lé ní èmi rí ọmọ wọ́n ti sọ gbé báyìí yàrá ẹ̀dàyàdà yìí òun kẹ̀kẹ́ lódì ká àánú mi máa ṣe wọn tó onírúgbọ̀n yàtọ̀ sí bọ́lọ́wọ́n ọ̀dà fún ọ. wọ́n tọ́ ń gẹ̀ ọ ah, wà ọmọ màá ní máa ẹni tí ò ní agbọ́ ọdílé ilé o ṣe sọ́jà ní ọ̀wúlò fa ọ̀gá ní máa gbóró kakú lè lọ́ọ́ ṣe sọ́jà mọ́ ìgbọ́lọ́hún ní ọ̀dà kù mọ́wọ́ onítọ̀ ah, wo ohun tó ti dùn ọ́ jáàlà ẹ̀ẹ́dàyàdẹ́ yìí ọwọ́ amúkẹ́ ń rẹ̀ ó gbé síbi. fi dákìlì síbi àgbọn rẹ báyìí wàlẹ̀ kó kúrọ̀ ọ̀fẹ́ láàṣì àgbọ̀sán lára kẹ ló kọ́ lédè yẹn ọba mú kejì ògbé sórí ara rẹ báyìí ó ṣe bẹ́ẹ̀ báyìí torí pọ́nmọ́ dìrùn gbọ̀n dị tọ́mọ́ tó parun báyìí ẹ̀ kí yọ̀rọ̀ ọ̀run dáadáa ó ti sun ọlọ́run gbà kìíní ọkọ̀ gbàlà ọba

wọn bá fi gbàgbọ́ yé kan nú àgbọ́yé bó láti máa ṣìkẹ́ ọmọdé wọ́n ti bá ti bẹ́ẹ̀ wọ́n bá ti dé lónìí bẹ̀rẹ̀ rẹ o ní báyìí ó gbé bí ọba ti fọwọ́ lé ọlé àgùn lọ́sọ̀ọ́ lérí lọ́wọ́ sùnmọ́ lọ́rùn káàdì pátí ti súnmọ́ ẹ̀ tó fi ní gbàgbé àwọn pèsè sí àwọn afáwa yẹn ní súnmọ́ òfin bí wọn gbàgbé. ẹ wọ ìmọ̀ ọ̀hún àmọ̀dọ̀ ọ̀hún ọ̀hún ọ̀hún. ìgbà wọn ọ̀rọ̀ ó bí náírà kò ṣe abẹ́ ìgbà mi ń ṣe yóò ní lọ àwọn náà yà lọ ṣe bá ń dúdú yìí ọ̀yà gba láti má gbàgbé kí ni o láti má hadith rí nínú a rí hadith àkọ́kọ́ náà síbùtù táwọn yẹn dání sí bọ̀ táwọn ìtumọ̀ rẹ̀ ni pé ìjọ méjì nínú àwọn ìjọ tó lóore. ààrẹ ti ga dídìlé méjì nínú àwọn ìdílé tó lóore ni wọn. nítorí pé àwọn àlàsùnbáwọn bíi dájú máa ń rí wọn ní àwòládé ishaq àwọn ọmọ isiaka ọmọ ibrahim khalil kọ́ra àwọn ọmọ rẹ̀ yẹn náà ń bímọ sí láti lè sọ̀rọ̀ ẹ̀ irú ẹ̀ náà sọ̀tọ́láwá wí fún hasan àtúnṣe táwọn fún ishaq bí ẹni tó dá odidi jọlẹ̀ àbẹ̀ kọ́ ọ́nà bí la ishaq àdìsọ̀lá ọmọ méjì tó bímọ náà ẹ̀yin sọ àti kìnìún àti àpò ìkan bí gbogbo ànábì ọlọ́run ìkan bí gbogbo àwọn ọba irú bẹ́ẹ̀ náà sọ̀tọ́láwá ìjọ tó gbọngbọn ìdílé méjì tó gbọngbọn làwọn méjèèjì nínú ẹ̀rọ àṣùbà nínú àwọn ìdílé tó gbọngbọn. nínú àgbẹ̀yẹ tá a bá nu hadith yìí a máa rí bẹ̀ pé fi ìsìnbáàbò mùlá fọ́fà ti sọ̀rí ìnífẹ̀ẹ́ sí ìmáa fún ọmọdé àti ìmáa ṣeré rahmatan láti lè fi sàánú ẹ̀ ọlọ́tọ̀ fẹ́ẹ́ àti láti lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ìkejì fi ìbáyánu ọkọlùkì tàwa rọ a tún máa rí àlàyé ìwà ìtẹríba níbẹ̀ máa kó sọ̀rọ̀ máa lọ àtọ̀ká rẹ̀ tí máa ń ṣe pẹ̀lú àwọn ọmọdé àtàwọn ènìyàn. ṣé ìbá ti bẹ̀rẹ̀ lómi pàtàkì débẹ̀ bí ẹ́ ẹ́ láwọn ọmọ tí máa fọ kàn ọmọ olómi ọ̀kẹ́ gíga níjẹ́ bẹ́ẹ̀.

afẹ́ ló bí ìṣẹ́yìn náà ló kú fọ́rọ̀ yìí àdékèsè sí àwọn afárá náà ni wọ́n fẹ́ ká máa ti rọ̀rọ̀ bẹ́ẹ̀ kẹ́yìn. ká má gbàgbé ní báàbù kan ti kọ́ sẹ́yìn ojú ọ̀nà ọgọ́rùn-ún kan àti mẹ́rìnléláàádọ́ta wọn kò pọ̀. a sọ fún wa ń bẹ̀ nígbà tó tẹ́lẹ̀ ó ní ní ìmọ̀ rọ́jò ló Abubakar. ẹ̀ máa ni wọ́n ti máa ń sọ pé àwọn oṣù ìdánwò sí ṣe mọ́ lọ́sẹ̀ padà bẹ́ẹ̀. ọkà àwọn méje pé máa ń dàla èèyàn yéèrè yẹn tí wọ́n ń pè lábàá kiri. àwa fẹ́ sọ fún wa àníjà ọ̀bà kiri. ìrìnlẹ̀ ò pàṣẹ sí mi lè kó yìí. wọ́n sì sọ́ra sọ pé mo ń dàla èèyàn yéèyàn láwa sàré lórí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. a sọ díẹ̀ fún wa nípa àtàníjẹ́ ọ̀bà kiri. àwọn méjì la sọ sọlánká ẹni àkọ́kọ́ ni kàdíjà ọba kiri ta ló tọ̀ òun náà ni àtọ̀lá bónà àbí ìrìn rẹ̀ papọ̀ mọ́ ìrìn ànẹ́bí nínú bàbá tó ń pè ní múra afọwọ́ amúkàrà wọ́n lẹ́nu àwọn ìgbógun ọjọ́ yìí ló kò sí pé ẹ̀dínkù ni àbúrò bá kà olódodo ti máa ń gba òdodo. kí ló fa ìṣẹ̀lẹ̀ yìí. ajásí ní ṣe ah, bá ti ń bá ti ń òun ká sẹ́yìn ní oṣù tó ní ìmọ̀ ló àbúrò bá ti. ìyá wa àyìnṣá ẹlẹ́bọ lọ kò sí ìgbà ọjà láti nínú àwọn bá ti rí ọ̀rẹ́ rẹ̀ wọ́n máa tún mọ́júmọ́ òní wọ́n máa tún láti kúndùn sí lọ́sán àbọ̀ wa gbà wá ń pọ̀ rẹ̀ rẹ̀ kí làwọn akéwì fi fi ọlọ́wà kan ti fi lọ́sẹ̀ àwọn àwọn ọ̀làdà ẹni tọ́tọ̀ yẹn ìyá wa níbẹ̀ adẹ adẹ àwọn ẹ ẹ wọn níbẹ̀ àtọ́ba ti sọ yẹn lọ́ọ̀dà kan àbákiri sọ sí àdókò sálá ń sọ fún òun rìn láti mọ́kà lọ sí kíni ọlọ́dún kótó tọ́tọ̀ bẹ́ẹ̀ àwọn kèfèrí yẹn ní ọ̀hún abákiri ló ti sòdodo ó ní nítorí pé ìnílá òsòdìkùkù èmi gba nẹ́bì lódodo èyí tó jìnà jù yẹn lọ tí a wá rìn láti mọ́kà lọ sí kúdùsù lẹ́wà ní má gbà lódodo irú sẹ́mẹ̀ tó lóun mú wá ń kọ́ ipò lóun bóun sọ̀rọ̀ láti sẹ́mẹ̀ mọ́ gbà yẹn àwa kò láti mọ́kà lọ kúdùsù ní wàá nígbà wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ti gba bákẹ́rẹ́ sí kékeré ọ́ asidik olódodo ti máa ń gba òdodo bó wọn ti bí abakọ sidik wọn ni wọn bí abakọ sidik wọn tó máa ń wí ikú yìí pé gbogbo wọn pátá náà lọ́jà ànẹ́bì lọ ìrọ̀ ànẹ́bì ìṣẹ́gbẹ́ wọn ọdún méjì àtòsù díẹ̀ wọn náà sọ̀tà lágbà lọ́wọ́ dání o àwọn abakọ sidik lọ́jà lọ́tà lánàá àdìmọ́mù náà wí wọn náà abakọ sidik lọ́jà lọ́tà lánàá ọ wà àwọn aṣáájú nù kúrẹ́ẹ̀ṣì lásìkò ẹ̀mọ́kẹ́mọ́kẹ́ ó sì wà nù olùbájóró wọn wọn dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ ó sì tún mọ orí pa tẹ́nìkan bá tẹ̀lẹ̀ àbákẹ́rẹ́ ọ sọ̀rọ̀ ẹ̀ díje ìdàtí Islam wá dé ọwọ́ àdìgbé àwọn sọ̀sọ́lá tó wá fún lájú lọ lórí àwọn ẹlòmíì ọwọ́ àwọ̀ Islam nípa àfa yẹn nípa ọwọ́ Islam yẹn yẹn àbákẹ́rẹ́ sì díkì lọ́jà lọ́tàlá ní àló ni wọn dáná sọ̀tọ́ lárí tó fi sọ wípé ní ìmọ̀ rọ́jò ló àwòrán yìí. wọ́n ní tọmọ sí ọmọ tí ọba ajá sábà rí wọ́n ní kékeré ní òsì sẹ́nu sámúsámú. wọ́n fi fi dìgbò ọjà lọ kàlá ó dúró déédéé láti pa ìmọ̀kẹ́mọ̀ kò sí pálapàla. ọlọ́run sọ ọjọ́ wájú ẹ̀. ìyá wa àyín kàlọ́ ọjà lọ kàlá ní ha wọ́n ní tẹ̀lé ọba kiri wọ́n ní wàlláhì ìyá níròyìn bàbá rẹ̀ rẹ̀ wọ́n ní wàlláhì wọn ní sẹ́rí ọba tó sì dé ọ̀kọ́ rírí sí orin pàtó sẹ́yìn náà máa ń kọ́ bí ìgbọ́n ọ̀gbẹ́ni ọba dàgbà ládùúgbò màlẹ́ ọgbọ́dọ̀ ha àwọn bàrí sàtórí òun ni kùránì tiẹ̀ bí ọmọ ha wọ́n yẹ kó a bá àwọn bàbá wa ni gbogbo àyè lọ́mọ wúrà olówó yọ̀ kẹ̀kẹ́ làwọn náà mọ̀ ọ́kà lórí tó àsìkò tí bàrí sàtì ń rèmì ni àwa ń dàgbà sí bàbá sèse dé lásìkò àìmọ̀kànmọ̀kàn ẹ̀fọ́ mọ́rin kankan nígbà tí islam dé kẹ́kọ̀ọ́ tó mú orin wọn kọrin bọ́ni kódà wọn náà bá tó sìdík wọn àti Usman wọn ò mú dírí ọdí aláàtàlà wọn ò mú dírí ọdí ẹlòmíín ti tá sọ́ọ̀fù nù wa àwọn ọ̀dà tó máa ń bẹ̀yẹ̀ ní ẹmu kálọ̀ ọ̀la wa ní ọgbẹ́ kìíní ìsì dàbí omi nù ọlọ́run sọ ọjọ́ wájú àwọn bá tó kò mú nǹkan kan rí mutiri wọ́n ní àwọn ẹ̀rọ pé àlọ́lọ́run ti fi ọtí mímu ní léèwọ̀ bá bákí lásìkò àìmọ̀kẹ́mọ̀ kankan tí wọ́n rìn nípasẹ̀ bí wọ́n ti máa mú báyìí ọ̀dẹ́nu ẹ̀. ẹ̀fọ́ ọlọ́run ti máa ń sẹ́lẹ̀ mi ẹlòmí ó lè lọ sùkú ọ̀gbìn ó yí káàrẹ̀ ọlọ́run ó bóòlù ti gba Islam àbí sàyìn dín nílò kòtìrí rọjì ọlọ́sàlá wọn náà bá fi sùdík òun gẹ́ lódì ti sọ yí pé ah nígbà wọn á dọ̀rọ̀ pa afẹ́yìn olórí sọ́yẹ́kọ́ fa fàákàjà ni ṣé kìí sèmi lẹ́nu tó fi ń lẹ́tọ̀ọ́ sí ìlàfà ju gbogbo èèyàn yòókù lọ àfa àgẹ́mọ̀ rẹ̀ ṣé kìí sèmi lẹ́nu tó fọ́ gba ìsìlámù ṣé kìí sèmi ni mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí àlùmọ́ mo sọ̀yọ́ ọ̀pẹ́ wọn ni wọ́n sọ àkọ́kọ́ ẹni tó fọ́ gba ìsìlámù àlẹ́ yìí ni àwọn èèyàn kan sọ pé Khadija ni wọ́n á kó gbogbo ọ̀rọ̀ yẹn jọ wọ́n yanjú ẹ̀ ní kọ̀ọ̀kan pé tẹ́rí Abubakar Siddiq Khadija lọ́kọ́kọ́ gba Islam náà àwọn obìnrin wọn bẹ́ẹ̀ ti mi ẹni ọ sọ̀rọ̀ yìí tọ́kọ́ wí ọ̀rọ̀ báyìí tó pin ọkọ kan báyìí náà ni àwọn Hanifa rahimahullah nínú ọlá tí ń bẹ fún ọjà wọn ni ọlá rẹ sọ òun ń sí inú sátún ayé ogójì ní sani yasmin ẹnì kejì nígbà táwọn méjèèjì wà nínú kòtò dárò hìrà ìdíyẹn kó ló lè sọ hìbì nígbà tí ń sọ fún ẹnì kejì rẹ̀ tànàbí ti ń sọ fún tẹlẹ àtàzà má bànújẹ́ ìnàláha màánà ọlọ́run wà pẹ̀lú wa. wọn láwọn ọ̀sá fún asá fún asá kòtò kòtò sọ pé ni wọn bá gbójú wọn rí wa áá mọ ọzọnù káyà àbàbàkiri bí ìsìnẹ́ni ọlọ́hu sáà tuntun. àbáwò ló bá ń asá síkọ̀tù bìlá lọ́kànlé tá nẹ́bí ní sọ́lọ́run yìí abakiri sidi kan jẹ lọtala wọn lòun gẹ lọkẹ ti sọ̀rọ̀ pé mo sọ fáàmù nẹbi nígbà tá a wà nínú kòtò pé tẹnìkan bá wọ ẹsẹ̀ tí wọn bẹ wò sálẹ ẹsẹ̀ wọn láàbù sọ̀rọ̀ ní wọn má rí wa ànẹbi ní àhà máa zọ nínú káyà abá abakiri bísíní ní lọọfù sáàlì tó kí làbá rẹ tó ń dá yìí má wíwú tó ń wí mọ́jèrè ìyẹn méjì tọ́lọ́ ń kẹta wọn sáfà alálẹ̀ fọ́lítà sọ pé zọ nínú lé má wà zọ nínú lẹ́ ankabut ala khayril libari yàtì lámútẹ́ nsòjì wà lámútẹ́ fúnmi. wọ́n wò báyìí wọ́n bá ń lérò pé ẹyẹ òrógbó ni ẹyin ẹyẹ òrógbó tí aláǹtakùn ti wá sàwùjọ bí ẹ̀fẹ́ yẹyẹ ti débẹ̀ tipẹ́ àtúntò wọn wọ́n wò. bẹ́ẹ̀ dẹ̀ ni àfààní kò sí ẹyin òrógbó kẹ̀kẹ́ ń bẹ̀ kò sówó aláǹtakùn kẹ́ ń bẹ̀ ànábì àti àbáfẹ̀sì ti àkọ́kọ́ ẹgbẹ́ ọkọ̀ kírun pẹ̀lú ànẹ́bí abákòtò sí i ọ̀rọ̀ ọ̀sẹ̀ ìdìbò akọ́mọ ọ̀dì ọ̀lọ́sàlá ó ní àkọ́kọ́ tó kírun pẹ̀lú ànẹ́bí abákòtò abákòtò sí dìkì àti kùlọ́ọ̀hì mìnẹ̀nẹ̀ ẹni tọ́lọ́ tuntun kù náà kó lọ́rùn ẹ̀ ìyàwó àyìnṣẹ́ ọ̀dì ọ̀lọ́sàlá nìyà ó ní abákòtò wọlé tó jíjẹ ọlọ́run jọ́kàn ó jíjẹ ọlọ́run tó tún láì kọ̀yẹ̀ bọ̀ ọlọ́run nìyí àwọn eléyìí ti sórí rẹ̀ ọ̀dọ́ ọba ń yọ ọdún sábà kiri ìsìn ọwọ́ lẹ́jọ́ yẹn báyìí wọn tá nẹ́bí sọ náà ni pé àǹtà àti ìkọlọ́ọ̀hì mìíràn náà. ìwọ yìí o ànábì dẹ̀ ni mo yẹn ti pa ní rárá níbi wàá ilà wa yòó yòó ha pé ọ̀sẹ̀ yẹn ló gbàgà yọ̀ bá wí wọn bá wí ọ́. ìwọ yìí o ẹ̀ńdà ti túkùn náà kò lọ́rùn ẹ̀ ní ẹ. níjọ́ yẹn báyìí bí ti tún kí ẹ̀kọ́ mi kí ẹ̀kọ́ àbúrò ọba tó di kí ni àtìkù àtìkù ni o wọ́n máa ti tún kú náà kó lọ́rùn rẹ o. inú ọlá tí mẹ́fà àbáṣe ti dé wọ́n náà ní kò sálá ó jẹ́ oyé wa ẹgbẹ́ sẹ́yìn dò kùhúlì áhìlì jẹ́nà ni. obìnrin ẹgbẹ́ lálù jẹ́nà gan ìpele làwọn èèyàn máa máa wà. nígbà tí sẹ́wọ́ ọ̀jọ́ra wa náà lálù jẹ́nà náà ó sì máa jẹ́ fún. àwọn ẹni tí wọ́n ti tó àádọ́ta ọdún wọ́n ó kó àwọn èèyàn jọ sójú kan àbáṣe ti dé kì àádọ́ta ọdún sókè. Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu lọ́wọ́ alásọ̀tẹ̀ sọ̀tẹ́lá fún àná ìsọ̀kè Abubakar àti Umaru sẹ́yìn ìdá àwọn méjèèjì yẹn ni aṣáájú kùhúlì ahlil jannah. àwọn tí wọ́n ti tá àádọ́ta ọdún lálù jẹ́nà ẹ̀rí nínú àwọn ẹni àkọ́kọ́ àtẹnìkan ọlọ́run máa kó gbogbo wọn jọ báyìí ọdẹ sì máa ní ọyá àwọn Abubakar àti Umaru nínú ẹni ìdí wọn. ṣùgbọ́n o ọ̀sáwọn ànẹ́bí ọlọ́run bẹ́ẹ̀ o ní darí àwọn ànẹ́bí ọlọ́run ní darí àwọn àrẹ́ńtẹ́ ọlọ́run. ànẹ́bí wa ń sọ fún Àlì ìjọ yẹn pé má jẹ́ méjèèjì ọmọ o pé mo sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ìkarùn nínú ọ̀la tí bẹ fún abakar sídè sáré bíbí ń mọ̀sù ó sọ pé ní àìmọ̀ rọ́jòlú Abubakar ẹ̀ lè kó tó bẹ́ẹ̀ tó sọ. Abdullahi ibn Hanqaf wọ́n ní àníṣe sáláwórí abubakar àti wọ́ọ̀rùn jọ̀kàn wọ́n ní bàánẹ́bì ti là á mọ́lẹ̀ ní ẹgbẹ́ àdáni mi ní sábà wálé bàtọ̀ etí mi ní ojú mi làwọn méjèèjì ẹ̀rí fún yẹn lágbára. sọta bá ní ká lọ wo ìgbésí ayé abubakar sí àwọn ipò nílẹ̀ àwọn àyè márùn kan táǹdì márùn kan mẹ́ta bá kéré ní tí ọba tẹ̀ jù bẹ́ẹ̀ lọ tó lágbára tó gbọ́ngbọ́n gan sẹ́yìn pé nǹkan lè yíjú pọ̀ ó lè dàrú sẹ́sìn ó yí pọ̀ tí èyí bá ṣe irú àwọn bákẹ́rì náà ọlọ́run ló ń sábà bí wọ́n ní roscani àkọ́kọ́ àlùmọ́kì fún àwùjọ àbákẹ́rì lẹ́nu náà tó ṣe pé ó nígbàgbọ́ kan pa ìgbàgbọ́ rẹ̀ mọ́ wọ́n ní wọn náà àwọn sáadà nìkan sẹ́lá wọ́n á nígbàgbọ́ àwọn ọ̀dẹ̀ máa fi pamọ́ tọ́lọ́ wọn á fi fún wọn nígbà láàyè nú ẹ̀sìn ṣùgbọ́n abakiri sidik ó kéde ìgbàgbọ́ rẹ̀ ni ó. wọn lọ́wọ́ alásọ̀dọ̀ alẹ́ ìbùnà àbí ìsọ́lẹ̀ rọ́dí ẹ̀ lọ́ọ́ tàlá ó ní mo rí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam àwọn kò yẹ sí mu wọn kí ànẹ́sìn mú báyìí wọn wà ń wọ sí yìí wọn sọ̀hún sànù torí kì í sagbára ńgbà ní mọ́ká wọn wọ sí yìí wọn wọ́n wá ń sọ fún báyìí pé ìwọ ló ń sọ pé gbogbo ọ̀sẹ̀ oríṣiríṣi yìí ká sọ ọdẹ yọ̀kan àbí ìwọ ni. afáwa Ali ibn Abi Talib lọ́dí ọlọ́tàlá ni wọ́n ní fọwọ́ láì bí wọ́n ti ń lálà sí òtítí ọlọ́run jọyàn mọ́ọ̀dà náà mi ná àhádù ilà Abubakar. kèrè báwọn yóò dígbà fáwọn mọ́ọ̀dà ń tó bẹ́ẹ̀ abákẹ́ nìkan lọ yọjú ó súnmọ́ àwọn jọyàn ó mú eléyìí ó sì yàwó ọmú tọ̀hún ọ̀jẹ̀ níyà ọmọ eléyìí kókó bọ̀m̀bọ̀tì. ọ̀rọ̀ ni ò tí ì yé rárá ẹ mọ̀ pé ẹ mọ̀ pé mi ti gbẹ̀sìn tó mú wa lójú táyé wàhùwà yẹ kówè wọn ní bí ṣe ń sọ̀rọ̀ sí ọdí kùránì atẹ́kùtù ló nà rọ́jú lẹ́nu ayé yẹ kówè la rọ́ọ̀sì yọ̀ lọ́wọ́. sẹ́ẹ̀pẹ̀ ni tí ń sọ pé lẹ́dàá lọ lọ́hùn tó yẹ ká sí. wọ́n ní bí Ali radiyallahu ta'ala ní bó ṣe mú aṣọ nìyẹn ọba ọba dá àbórí ọba bẹ̀rẹ̀ sí sunkún ni wọ́n ti lálàáṣà nàbí jù léyìí kó gbóhùn mọ́ rẹ̀ rẹ̀ bẹ̀bẹ̀ omijé omi ojú wọ́n á sọ báyìí pé mò ń fi ọlọ́run ọba bẹ̀ yín sí ẹni tí ó nígbàgbọ́ nínú àwọn ọ̀rọ̀ àtẹ̀lé bẹ̀rẹ̀ àwọn ìjọ kìíní àná ṣe ń ló lóore ni àbí àbúbákiri pẹ̀lú sẹ́lẹ̀ tó ọ̀tàkàtà lè fọ́ alẹ́ ní pèsè yìí o wọ́n ní báwọn èèyàn ti dákẹ́ nìyí ọ̀kọ́ là á láàtò jí ibú ní tẹ̀ ní dá mi lóhùn ọwọ́ aláì wọ́n ní mo fọlọ́run búra wọ́n ní wákàtí kan nípa Abubakar Siddiq ó lóore ju ẹgbẹ̀rún wákàtí táàrí lára ẹni tó nígbàgbọ́ nù àtẹ̀lé kíni ọ̀hún nítorí pé ẹni tó nígbàgbọ́ nínú àwọn ẹni tí ń tẹ̀lé fi ọ̀nù jọ́ kínní àná yé tumu ìmánahu ọlọ́dún ìgbàgbọ́ rẹ̀ pamọ́ wàhálà rọ́jòlò ẹ̀ rábàkiri yìí ń tẹ̀ àìlànà ìmánahu tóníkínní kàtàkà sàrà rí náà ni wọ́n máa ń sin tọ́tọ́ bá ti iláyè jù ọ́fẹ́ dàmọ́ jù nìyẹn. iṣẹ́ ti rẹ̀ ǹtẹ́ bá ti ẹ ṣe ìwọ́n ti ẹ ọkọ̀ bọ̀m̀bọ̀tì tọ́hún kókó ọ̀rọ̀ yẹn clear ìkejì òun ni tẹ̀lẹ̀ tó tún tẹ̀lẹ̀ tó ṣe pé tẹ̀lẹ̀ tó gbọ́ngbọ́n ni tá a bá ń ka bí ní méjì láàrin wa ẹni tí ó ṣe kéré o wọn lọ bá sọ ayà kalẹ̀ rí látẹ̀jì ló kọ́ ọ̀mà yóò pinnu nàbí láàyè yòwá wàlíyọ́mi láàyè yòwá dúnà mọ̀nyá dàlọ́ àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ wàlẹ́ òkè bí ní lọ́nà àbá àwọn àdínà àwọn. àwọn àbákẹ́ ọlọ́run bá wọn wípé ṣé ìwọ lè o lè sọ pé ọ̀njà gbogbo ológun ẹ̀sìn ló ń já olójú orúkọ ọlọ́pọ̀ ọmọ ẹ̀ ọ̀rẹ́ pé sáǹdì tó le ìbùnà àṣáàkì ìyẹn tẹ̀lé ní gásọ́ọ̀tù bá dẹ̀ àtàrí olùjẹ̀lẹ̀ wọ́n ní tọ́jú ọ̀rọ̀ lọ́sọ̀ọ́ ó ní gbòòdì àwọn kéde ti gba islam ẹni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́mọ asilámà gbọ́wọ́ àti mùsùlùmí náà wá ń sọ fún bàbá rẹ̀ bí kéèyàn máa fọ̀rọ̀ panu tẹ̀lé máa ti tẹ̀lẹ̀ rí bàbá o. wọ́n ní máa gbàgbé kó ti yọ sí mi níjogún bádàrí ní tó kò lọ́dọ̀ rẹ̀. mi ì sì pa ọ́ abákìrì ni aláìtọ́ ọba yọ sí mi ní gbójú kò lọ́dọ̀ ẹ̀ ní ìpa ọ̀dà mi tẹ̀lé ńlá ni o wọ́n ní torí mo ti ń tẹ̀lé òun lọ́wọ́ táwọn sọ̀sẹ́ lá ń sọ wípé la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min nafsihi wa waladihi wa ahlihi wan nasi ajma'in ẹnì kọ̀ọ̀kan yóò lè tì nígbà tó yá gbé mi ànẹ́bí lọ́mọ máa nífẹ̀ẹ́ ju rẹ̀ lọ á nífẹ̀ẹ́ sí èmi ànẹ́bí jọ ọmọ ẹ lọ yàrá alẹ́ ẹ lọ ju gbogbo yẹn lápapọ̀ ọba ti dẹ̀ pa sí ìṣẹ̀lẹ̀ ìdúró kẹta òun ni bàtà nẹ́ẹ̀mí bu ọlọ́mọ àtúntò sáànìyàn tún lágbára ẹ̀sìn fẹ́ yí pọ̀ njọ́ nìyẹn gbogbo ẹ̀ fẹ́ dojú tí ò ní ní kókó mọ́gàn abáké tún mú sáànì tó tún lágbára jáde njọ́ yẹn alẹ́bí ni wọ́n gbọ́dọ̀ pé náà ìmọ̀ rọ́jòló àbọ̀ mọ́ ń dàlà èèyàn yéèyàn tí ń ṣe àwòrán wọn ni afa abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọn ni abbas siddiq ọjáde ńgbà tá nẹbi jáde láyé mọrù dẹ ń bá àwọn yẹn sọ̀rọ̀ afákì dẹ ń sọ fún mọrù yìí pé mọrù ẹ jókòó mọrù ẹ jókòó mọrù ní jókòó kíni àní wọn táwọn yẹn ń sọ nìkó tí wọn jọ tó ń bi tó tẹnikẹ́ bá fi pínpín pa nẹbi jáde láyé pípa nípa irú sọkúsọ wo ni ẹ afákì ń pé fún mọ̀rọ̀ ẹ jókòó mọ̀rọ̀ òdu kìnìún yẹn ń bẹ lára àwọn bẹ́ẹ̀ ìgbésà náà bí wàá lè ọ̀tà ṣá wọ́n bá gbé sọ pé aṣáájú àlá ìlà وحده لا شريك له وأشهد أن محمدا رسول الله gbàdé ìdébẹ̀ ní báyìí bá ríwó de tó ti sọ nìyẹn alùpùpù bá tún hu ó ti tàṣáhùdù ẹ̀ náà báyìí kó ti gbé kalẹ̀ ẹni pé áfúnmọ́ ah, ọba ẹ̀ lẹ́yìn ìgbà yìí ẹni tí bá ń sin Muhammad ṣe é pé Muhammad ní í sin jẹ́ Muhammad ti kú báyìí ah ó mọ̀ lọ́kọ́ báwo kékeré ẹ̀dá kò kéwìn ọkùnrin ìwé ẹni tí bá wà ń sin ọlọ́run ìgbàlá àjọ láyé alàyè lọ́lọ́run kò ní kú. iná lọ́ akọ́ọ̀lù ọ sọ̀rọ̀ ọ sí i bí ẹ̀kọ́ mọ̀rọ̀ nígbà pé wá bàbá mo lẹ́ ẹ̀rí làwọn ẹni sáájú máa fi yanjú ọ̀rọ̀ tàbá wà láyè tó gbọ́ngbọ́n tó gbẹ fẹ́ yípo ájú ẹ̀rí lẹ̀ ọlọ́run sọ̀rọ̀ tẹ ọlọ́gbọ́rọ̀ kí ló wá fẹ́ gbọ́ ìgbọ́kùgbọ́ ló kù lọ́gbọ́. ó wí débẹ̀ yẹn báyìí ó ní inna Allaha ta'ala qala ọlọ́run ọba ọba àlekẹ́ ọlọ́dọ̀ ga jùlọ yẹn sọ pé wa ma Muhammadun illa rasulun qad khalat min qablihi Muhammadu jẹ́ kankan ìṣe ọlọ́run yẹn ń ṣe ọlọ́run àwọn ọ̀rẹ́ ń fẹ́ ti ṣáájú ẹ̀ táwọn náà ti wá tán ti lọ òun náà lè sì máa kú àbá iná tọba wa kú ó ṣe kú yìí à tó wọ́n kọ́kọ́ tí kò fẹ́ wá o àwọn kú ti àbí gbogbo ogun dáadé ń lọ ń bẹ wọ́n ti pàdé nǹkan lẹ́wọ̀n tó máa dá àpọ̀ tẹ́lẹ̀ tẹ̀sí mọ́ wọ́n mọ̀ yẹn nǹkan lè bàálà àkìdé yìí àkìdé yìí ẹni yóò tọ́ bá padà sí ibi ajá rẹ̀ padà bí ebi rẹ̀ fọlá yẹn tó rọ́ mọ́ àṣẹ yàrá ẹni wọn bá torí ipá nẹ́bí ikú lóbi lọ́wọ́ ọ̀sẹ̀ sí mọ́ ọkọ náà wọn ò tẹ́ ẹ rí ọkọ yẹn ti di lọ fún ṣáàkiri àwọn tó ń dúpẹ́ bọ́lọ́run táwọn dúró pé ànẹ́bí ló ti kó ọlọ́run rẹ̀ ń bẹ ọlọ́run á fáwọn yẹn lẹ́sẹ̀ ah! wọ́n ní bí wọ́n sọ pé wàláhì daga ananasa lọ́mìyà ìlẹ́mu bí ẹni fáwọn èèyàn mọ̀ kọ́lọ́run ọba tẹ̀ sọ́rọ́ ayà ìkàlẹ̀ táwọn bá kéde ń kà ìmọ̀ ni báwọn yẹn ti ń báyà yẹn wí lọ. kúlù wọn làwọn ọdẹ ẹgbẹ́ yẹn kankan wọn àbí àyà ni nìkan náà wọn sá ń kàkà wọn wà mẹ. ibùdó shihab ó ní sàyìn ìdìbò mustajib àìlàmù tabi'in rahimahullah wọn ni wọn máa rún kàtọ́ ọ̀rọ̀ jẹ́ lọ́ta wọn ni wọn láì wọn bọ́lọ̀ ń wọn máa hùwà ilà ẹnsẹ̀mí ìtọ́ abẹ́ abẹ́kiri tàlá wọn fẹ́ẹ́ má gbọ́gbọ́ àwọn akéré káyà yẹn báyìí fa àkọ́sù hàtà tẹ̀kí lọ́lẹ̀ rẹ̀ jì láì. wọ́n ní báwọn ṣe wó lulẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ ló ti ayé òun ká ànábì ti kú lóòótọ́. àárọ̀ àwa kiri ìsọdún kìkì ẹja tó báyìí láì fààyè léèrè rẹ̀ lẹ̀ láwa lè parí àtúntò díẹ̀ wá fún wa bí ìdúná. Waaleykum salaam wa rahmatulah. wá padà nínú àkáàdé ta ó wá ní kí láì bá wá ní ìlú kí ẹgbẹ́ kọ̀ láìkẹ̀ èèyàn jẹ́ ká kọ́ ẹ mọ bóyá nǹkan lè ṣàtúnṣe bóyá fàdé lọ sọ. Ọlọ́run ti gẹ̀ẹ́sì. Ní àbọ̀ àbá nǹkan kásì torí ká dìde àtúnṣe lọ́dà àbẹ́sìkẹ́ àfẹ́ ìlọsọ àbá àfáà tó yẹ pé irun rẹ̀ máa ń kú níyà ẹgbẹ́ irun ni irun gbọ̀n tẹ́lẹ̀ gbogbo irun bíbà yìí náà tó ti wá yọ ọ̀tà tó ti di gbogbo gbogbo rẹ̀ ìyá tó gbogbo àwọn kẹ́kẹ́ tá a lè túnṣe fífi yẹn ni ọ̀la yìí wọn èwẹ́ àbá àbá àbí àbí wọ́n jẹ́ rántí ọ̀padà lẹ́jẹ̀ tó bá ti jẹ́rú eléyàn tó ààrùn mọ́ta fẹ́ dáńkọ̀rọ̀ ọ̀fẹ́ o bá ti lóhùn wọn yọ̀ǹda ara wọn torí nǹkan yẹn tó gún bá jẹ́ lọ ọ̀gbọ́n àjẹ́ lọ. wọ́n bá rí pé nǹkan ta lè túnṣe ni bàbá yẹn bá fa yẹn jẹ́ lọ́dọ̀ rẹ̀ bí akọ́mọ̀rọ̀ sọ àríwá kan yẹn náà gbà ìyẹn náà lèyàn ń kọ́ yẹn. Thank you níyì lágbára bọ̀. ẹ wọ́n ti dárò ẹ̀ bẹ́ẹ̀ ni ó rú ọmú jù ẹ jù pẹ̀lú ẹ má rà wọ́n ti dárò ẹ̀ bẹ́ẹ̀ náà. Thank you. Ha. Ha. Olówó làwọn bá kiri. Olówó ni wọ́n. Wọ́n tẹ̀ tó da láṣẹ. Àwọn ni wọ́n tún gbára kalẹ̀. Ìlànà ìfiwéra wọn, ẹ àlọ́kọ́ jọ ti Buhari o. Rọ o. Ọ̀nà ẹjì o. Ẹ̀kọ́ àwọn náà ò. Àwọn ògbó. Àwọn ògbó ìjọba o. Wọ́n tún kù sí gàdá àwọn kan ní nígbà tẹ tún da alátẹ̀tẹ̀ tẹ tún lẹ́sùn máa bá bísínẹ́sì yìí lọ. ọ̀rọ̀ ẹ̀sìn ó polúkú musu ẹ jókòó káwọn yẹn máa bá yín gbogbo gbà tí wọ́n bá kálá mọ́ ìwà tí wọ́n bá yín èwo ni wọ́n sọ pé àlífà lọ wọ́n sáré bú wá kátàkárà lọ. ọ̀dà o iye báyìí yóò máa lọ sínú àsùn yín. wọ́n sọ fún yín pé kó tó ti pa àbá àjáde láyé wọ́n sàkọọ́lẹ̀ fún ìyàwó ẹ̀yọ́kọ̀ nù tó kíá ẹ̀ dá padà sí kí ni ọ ẹ̀ ti máa ọwọ́ mùsùlùmí ni bí ọ̀sán pọ̀ fẹ́ gbowó lórí sẹ́yìn o tó òun ẹ̀ ṣe tálákà abẹ́sí gẹ̀ẹ́sì àwọn èèyàn wa wọ́n máa ń lọ mú àwọn àdìsí àbáyé sọ̀rọ̀ bí àwọn àdìsí tó ti sábà di òun làwọn àdìsí pé ọlọ́run fẹ́ tó bá ṣèdára fún yẹn ká dẹ̀ lórí pàjára lára ẹ̀ sọ́jọ́ kéèyàn nílé tó sanra ọlọ́pọ̀ tó sanra kéde láì kọ̀wọ́ tó sanra kọ́fẹ́ àwò tó sanra kọ́mọ adébìlà tó sanra kọ́mọ awọ bàtà tó sanra fóònù ò tún sanra kéde láì fi láti má sẹ́yìn náà lọ́lọ́ wọn ò bó di láti wá kẹ̀kí wá sí àbàdì kan mọ́lẹ̀ pé ọlẹ́ aṣọ nígbà ẹni tí ń lẹ̀ tó wù bẹ́ẹ̀ ọjà ẹni tí ń ṣé ta bá ra sọ fún ṣé kọ́ máa lọ ya ẹ kọ́ wọ́ tuntun tá a fún yẹn náà ni ó ti yé orí bẹ́ẹ̀ mi ò àwọn àdéhùn yẹn kò irú tàfà wà yẹn a kà ní ìjẹjọ yẹn àfà Salman àwọn èyí tó wà nìyẹn ó ti ń sì tún ọwọ́ sọkọ̀ lápá òkòtò kékeré wọn ò tẹ̀ níjù bẹ́ẹ̀ lọ àwọn yẹn dẹ̀ ni wọ́n ló ń kà nù sàhádà irú afá sàhíbù ẹ̀ róòlù àti Salmanu Faris àti Bilal àwọn wọ̀nyẹn bẹ́ẹ̀ bí mẹ́fà mélòó wọn ọ̀kọ̀ láwọn yẹn tó ti ní pé kíní yàn bẹ́ẹ̀ ò somi tóró púpọ̀ sọ́dọ̀ wọn bó ṣe ní lọ́dọ̀ àwọn ẹ̀rọ. alẹ́ ní gẹ̀ẹ́dì sani sọ sálá fi nǹkan yẹn rin ilẹ̀ dáadáa láàrin àwọn tàbí pé kéèyàn máa fòsì lọ́gbà àbí kó rìn jákujáku kó ṣe bálabàla sani sọ sálá ọ̀dẹ̀ nílẹ̀. wọ́n gbà nígbà tí wọ́n mọ̀ abẹ́ afáwọ̀ Abdulrahman bin Awf wọ́n wọ́n kẹ̀dẹ̀ rí wọ́n ní tí ẹjọ́ máa ṣe ìyẹn bá lóun ó pinwó má pinwó júwe ọjà fún mi ó yúwe ọjà báyìí pọ̀pẹ́ kò jì báyìí bá fáwọn àtàwọn àwọn òṣèlú olówó nìyí. láìpẹ́ òjíṣẹ́ ọlọ́wọ̀n ọ̀kẹ́dẹ́ mọ́kẹ́ rí àfáwọn Abdulrahman lọ́ba di pé àgbọn rẹ̀ ó kún ní pupa àbí yẹ́lò fọwọ́ nu súnnẹ̀ pa lè fi kù nígbà tá a bá ti ń léwu àpé wù mú mi ní ìmọ́lẹ̀ lọ́jẹ́ fún níjọ́gbìn dàlàyà mọ̀ bá nìyẹn ti ìwọ́dọ̀ máa ń ja ìdọ́ máa wòyàn kún ní dúdú pupa èèyàn fi kú àbí yẹ́lò ọwọ́ abami àgílẹ̀ lẹ́yìn oní bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe ìyàwó ni àhà irú wọ lọ sí ìyàwó tẹ́ bá lọ wo inú ẹnu Sahih Bukhari àwọn oríṣiríṣi àhàdìsì lẹ́ẹ̀ma bá tó gbádùn dáadáa wọ́n sọ láǹsọ oríṣi ọ̀rọ̀ ibi àlọ́lọ́run máa ń fẹ́ tó bá ti dára fún yẹn kó ló rí pàdánù lára rẹ̀ náà irú rẹ̀ lọ́wọ́ àti ìyàwó lákàn wá rí ipò okun ọ̀gbọ̀n lásán á ò lè mú ọ lọ bìṣà. ọyọ kò jẹ́ abẹ́rẹ́ sẹ́nu náà ló sì wà nínú ìyàwó yẹn kéde rẹ̀ kódà bó ti pẹ́rẹ́ ló sì sì kéde tí gbogbo olùmọ̀ ìwọ ti kíni o. wọn bá nìyẹn di wọn lé aṣọ ti kíni ẹni tí ò níyẹn náà kò tẹ́ lọ́rùn lè bá wa yàtọ̀ mọ́ra tá a bá sì rẹ̀ ń torí bẹ́ẹ̀ láàrin wa káàrọ̀ aṣọ gidi fún a sì gbà lórí ẹ̀ náà. náà bẹ́ẹ̀ ni ọlọ́dún fún wa aleykum salaam tó lọ́wọ́

tọ́ba bẹ́ẹ̀ kí wọ́n bọ̀ sí ibà wọn kò tiẹ̀ ń tilá fún ilé ìsìn ọ̀rẹ́ mi jókòó yìí lẹ́la ọ̀bà tó ń borí kẹlẹ̀ láì dédé bí ìní oṣù àti màá gbọ́ kí ṣe súnmọ́ ọ̀rọ̀ di ọ̀gbọ́dọ̀ tó ọ̀gbọ́dọ̀ tó mẹ́ wọn bá àrìn ẹdí gbogbo kí ni ẹni nínú adábò ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ náà ni pé kí yẹn súnmọ́ àdùnnówó mi nàfọ́ kí yẹn súnmọ́ sótìrà yẹn ọwọ́ ti sótìrà kan abátúrí kọ̀ lọ̀rọ̀ sí ọba dé ó níbi tó wọ́n tọ̀ mẹ́wàá jà. náà wàá lùkàn sọ. Thank you ẹ̀ẹ́ sẹ́rí lè mọ́mú èèyàn gbọ́dọ̀ wà mọ̀táyà kẹ́ ni wọ́n fi ní kí lè mọ́mú máa gorí mímbà yìí gbàdá ti tẹ̀sí mímbà rí ọ̀hún náà ìranù lẹ́sùn ṣe nísì tẹ́pù kéní tẹ́pù kejì tẹ́pù kẹta ibi tó wá ga ti kẹta yẹn wọ́n fẹ́ kó dúró sí sọ pé gbogbo jẹ̀mẹ́ báyìí ojú rẹ̀ ó kò pẹ̀pẹ́ ń jọba sí mọ́mú kútúbà rẹ̀ ọ̀jọ́ bíi há ọ̀jọ́ bíi wíwòwe ni débi pé bí bá ti ń wọ̀ tún yọ máa wò sùn yọ máa wàrí yọ máa wọ gbẹ pẹ̀lú fífajúro ọlọ́ni ò díye pẹ̀lú fífajúro kíkorò ojú èyí kéèyàn máa fi ń sọ̀rọ̀ rẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ṣàtàlọ́ rẹ̀ á pèsè ó túbà bẹ́ẹ̀ o so pẹ̀lú fífajúro torí wọn sọ sẹ́lá ń bá ń ṣe bá ẹ̀ ọ̀rọ̀ ti bí ẹni tí ń kìlọ̀ fọmọ ogun tọ́ba wà bí tí wọ́n bá fẹ́ sẹ́ǹdì àwọn sọ́jà lọ bá àwọn Boko Haram lápẹẹrẹ ó lè tí wọ́n máa sọ fún wa wípé wọ́n máa sọ gbogbo kí ẹni pé gbogbo àwọn ènìyàn ara wọn ti wà lọ́dẹ̀ bí gidigidi bẹ́ẹ̀ bá jáde bẹ́ẹ̀ lè tẹ̀sẹ̀ wọ́n yẹn. àwọn bá wà nínú àwọn tó máa ń ṣe àwọn ajìjàgbara ti fẹlẹ́sì yẹn ibi wọn bá fẹ́ kó àwọn èèyàn jọ tí wọ́n fẹ́ fi ọpọlọ wọn tó yẹ pé tẹ́lifíńbá jáde báyìí lè lọ kó sí ẹnu táyà ọkọ̀ pé kọ́kọ́ pa àwọn. sọ yẹ́ ìpè gbogbo ọ̀rọ̀ tí wọ́n máa sọkọ̀ bá àjọbìnrin wọn lódìde àsọgbẹ́rẹ́ ni ṣáwọ́ máa wù ú ní kíkiri yọ máa lo náà gbọ́dọ̀ wù ú bẹ́ẹ̀ sábẹ́là wù ú bẹ́ẹ̀ nìkẹ́ yóò bẹ̀yẹ. gbọ́dọ̀ gbọ́dọ̀ yìí ní wọn bá gun wọn àwọn ọmọ yìí ò dé ojú bàbẹ ní bíngù sẹni tó ni láti ọ̀mì ìdí tábìlì yọ rẹ̀ àbí òní àwọn èèyàn ò ní ah yẹn ń kilẹ̀ wọn ò bó ti yé limọ́mù yẹn inú tẹ̀rẹ̀ nìyẹn tó bá ti rí tẹ́nìyẹn wọlé tó jókòó kọ̀ bá àkírò lẹ́yìn á ẹ̀yin tẹ́ wọlé ìṣe ṣiṣẹ́ nẹ́fìlà ẹ̀ ṣiṣẹ́ kó tọ́pù tó bá ti ṣe kó bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ dìde ṣiṣẹ́ nẹ́fìlà nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ọ̀pá ó tó bá limọ́mù jẹ́ wọn bá nìyẹn di lọ́wọ́ àlọ́. náà náà mọ̀lá. Thank you òkè lẹ́yìn súnmọ́ ẹ ẹsẹ̀ rí rákà méjì yẹn ọ wà fẹ́ni tí ò kí ń rákà àtàlìfàjẹ́ sàkọ́wà nù hadith ó lálàáfíà ìfẹ́ rákà àtàlìfàjẹ́ ayé rọ́mìnà dúnìyà wọ́n máa fi hàn rákà méjì tá a máa ń kí ṣáájú ká tó ṣe súbọ̀ ká tó kírun àárọ̀ ó lóore jayé àti gbogbo tó wà nù ẹ̀ ẹni tí ọba wa láǹfààní àti sinẹ́fìlà yẹn òun ni ìgbàláyé wà pé tó bá ti sálámà àṣùbà kọ́sáré mu wa kọ́tò ní pélé ọmọ orísìílẹ̀ bá ti mọ ìyẹn ti lọ nìyẹn ọba àyẹn ti bẹ́tẹ́ ni ó ti kí láti àtàlì fájìlì tẹ́lẹ̀ kó má kí nǹkan mọ́ kọ́kẹ́ ká ṣùgbọ́n ọlọ́wà rẹ̀ ẹni yẹn ò sì kí rákà àtàlù sájú ìtẹ́lẹ̀ ah. ẹ̀yìn ọ̀wà mọ́sálásí mi ni àyàmùdùlá mọ́sálásí ti pọ̀ náà wàá sì ti rí yẹn mọ́ ọlọ́run sì lè ní kí yẹn rẹ́ tó nífẹ̀ẹ́ yẹn náà ní ẹjọ́ ń kéjì rọrùn nígbà tí àfáà làtí ò ti lọ́mọ́ èmi náà lọ́mọ́ rárá ìgbélé wọn lọ pé ọbẹ̀ tún mọ́sálásí ìtúmọ́sálásí yín ẹ̀kú mọ̀ fún mi jẹ́ mọ́mú ńlé wa ẹ̀yin náà ni wọ́n àdìgbàsẹ́ máa di wá wọ́n wọ́n á jẹ́ ti súnmọ́ ẹni má ṣe tẹ́sí gbà níjọ́ tí bá ti ráyè kíra ká sáà láti fi kí máa kí lẹ́yìn àti láti láti láwọn gbà ìyọ́ padà wọ́n bá ti padà wọ́n bá nìyẹn ti yé bẹ́ẹ̀. kéde dandan kéde dandan kéèyàn kì í mọ́sálásí ọ̀kan tó nìyà ìyẹn lè lọlé ṣùgbọ́n sábà di pé kí ọ̀run má lọ yọ báyìí òun là wà lórí rẹ̀.

mi ò lérò pé sáwùsì yẹn wà ní ìmọ̀ bí wọ́n ti ní ìjà oríṣiríṣi nǹkan ìjà lè gbé wá ìjà ni wọ́n lè jẹ́ ìjà ẹlòmíì ẹ̀yìn ní tí máa ń jà ní ẹ̀ so alẹ́ mi ò wí lè lè sí mi ò sì sí ìrọ̀lá yìí náà ti sọ pé téèyàn bá ti wẹ̀ gbogbo wàhálà tá a kóra wa sí àwọn àbá àti ní òní bi ànábẹ́ òwe ń jè ló lókè ńlá méjì ló sálámọ̀ lórí ẹ̀. ẹ̀hẹ́ wọ́n dẹ̀ sì rán ẹ létí kódà kìí ṣe wíwẹ̀ yìí lásán ó jáde ọ̀rẹ́ ti báyìí tó mi lọ. sẹ́ni pé kìí sẹ́yìn wíwò lásán gan ó tún rìn lọ ẹ̀yìn. ọba wọ ọmọ láti padà ó dẹ̀ kọ̀ntínú òun yẹn. ẹ gbogbo nǹkan tí ọba ti ṣàkà lòlù àlàfọ́ orí gbogbo tí ọba ti wẹ̀ ọpọlọ. lórí ẹgbẹ́ ẹ̀sìn àtúntà bá rẹ̀